إن الحمد لله الشعرية aláàbà àkórè àtẹ̀lá ọ̀fẹ́ ẹ̀fẹ́ máa tó débi rẹ̀ alẹ́ tó èkó pọ̀ lọ́kọ̀ọ́lá ní sọ́lá kálẹ̀. gbogbo apáta náà yọ sí ọmọ ìyá yìí ní ìlú àjọ sí akẹgbẹ́ nínú ẹ̀fẹ́ ìwà èyí wọn lè ṣe ọjọ́ kejì ilé ogun kejì nínú oṣù mẹ́ta kúrò láti sùkà ẹgbẹ̀rún ọlọ́mọ àti. àti ọlọ́run mẹ́rin tọ́dún méjì lé ní ogójì ìjọ ní mọ́sídìí sàwùjí tó ti gbajúmọ̀ ní àlùmọ́sọ̀rọ̀ sàárẹ̀ المشاعر الخيرية تدل الرجل بعد السلام عليكم ورحمة الله وبركاته àkọlé ọ̀rọ̀ náà ewu níwájú yìí kúrò ìtumọ̀ rẹ̀ wọ́n ní náà ní nàmá ní sáńpù sákẹ̀kọ̀ wá ń díẹ̀. Báyìí máa fẹ́ sọ nípa gbé dáhùn tí ń wáyé nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ náà. Bí ọ̀gá tí wọ́n yí iná lọ, a máa lọ, a máa padà sílé òfìsú àtìlẹ́yìn náà. Akẹ́kọ̀ọ́ ọ̀gá díẹ̀ nínú àwọn kábàkà pé kó tó tọ́gbà nínú àwọn. Kálẹ̀ sì lè gbàgbé ìlú wa ebi dí àmì àpò gbọ́dọ̀ ṣe ìdíje gbọ ẹka àti súnà ẹka mi. àwọn sáńpù bí àpẹẹrẹ díẹ̀ díẹ̀ nínú àwọn àdádálẹ̀ èyí tó ti tọwọ́ fọ́ kálí ebi náà nínú ìgbà nílẹ̀ Yorùbá. wọ́n gbà tó fi ní nígbà ní àwọn akẹgbẹ́ mi mọ̀ wà a sì gbọ́dọ̀ gbégbé lẹ́ẹ̀ pẹ̀lú ìlànà tí a lọ ń bí kẹ́kọ̀ọ́. Àbájú làwọn àlejò àwọn afáwà tó fi pé àwọn ọ̀yọ́ wọn ògbó bí ká máa kọ́ ká máa kọ́ ọkọ̀ tó kù gbogbo ìgbà. A ìṣẹ̀lẹ̀ ìgbòkèà sínú pé káṣẹ̀ máa fún wa ní sáǹpù gidi bí dáhùn yẹn nílẹ̀ Yorùbá. A kọ́ ọkọ̀ fún wa ní wọ́n pè ní ìṣẹ̀lẹ̀ kí làgbọ́ yìí rẹ̀. البدعة èyí tí a lè dáta lẹ́ta oríṣiríṣi àlàyé ni wọ́n ti sọ nínú mọ́ńgò ìbílẹ̀ àwọn mi sọ wípé máa wá fi tàbí dé alábẹ́lá ni máa ká àárẹ̀ ìnáwó sọlọ́ bá wà ní wà á sáà wọ̀ ọ̀dọ̀ ọlọ́pàá àti fún mi wà á lẹ́yìn wọ́n ní ọdún tẹ́ ṣe jà ọ̀hún ní tí wọ́n dálẹ̀ nínú ẹ̀ tó jẹ́ òkèkèjì wọn táàbí fi wà lórí ẹ̀ sọlọ́gbọ́n àwọn àṣewà rẹ̀ sẹ́lá tó jẹ́ òkèkèjì wọn táwọn sọ̀hábà wà lórí ẹ̀ ọ̀dì ọlọ́pàá àti nínú àkéyìdá nínú àjọ ọ̀fẹ́ ní ọ̀pọ̀ àti ìṣẹ́gun. àwọn tí wọ́n lọ jẹ́ méjì àti òun ní àwọn ìjọsìn nìkan ló ti pé lápàlẹ̀ támọ̀tì dáàbò ha ọrùn ilẹ̀ wípé ìjọsìn yẹn tuntun ni àbí ká sọ wípé kọ́ haram wọn á kàrà lẹ́yìn lẹ́yìn ìlànà gbòòrò rẹ̀. àwọn mìíràn oníjẹ́ méjà pẹ̀lú bó ti wà nínú pé a fẹ́ súnmọ́ rẹ̀ lédè náírà wọn ní alẹ́ ìṣẹ́ra ọ̀hún tuntun náà ni ọ̀hún tuntun ni àlàọ̀rẹ́ ní ìsáàlì ìsáàlì tọ́jà sí wípé ọ̀sá pẹ̀lẹ́ kan tó gba wájú rẹ̀ nípa ọ̀rọ̀ náà ọ̀rọ̀ sí àmì ìwọ̀dà ara nígbà tó wọ́n ń lóyún ara rẹ̀ nígbà tó bá kọ́ ọ́ àyà ọ̀sán ọ̀rùn àti mẹ́ta ìlú. وأكبر عظيم اللهم بديع السماوات والأرض في الله بسم الله صلاة الله عليه ọlọ́run ló pinlẹ̀ sámà gbogbo sámà àtìlẹ̀ láì sí àpẹẹrẹ ìtẹ́tọ́lọ́ ọ̀hánwó ṣe. oríṣi ni wọ́n ti ṣàlàyé nínú títẹ́lẹ̀ yàtọ̀ ní èyí bá lè sàlẹ̀ káàdì nínú ẹ̀ wọ́n lè tó ń ṣe ní bí ẹ̀káàfin ajá àṣàlẹ̀ àlejò àṣàlá káwọn wí. ìgbẹ́ onídẹ́gbẹ̀dà ọ̀nà ìkọ́lùlọ́ kẹ̀kí dára fẹ́ lẹ́yìn sàlẹ̀ wọ áàpù lẹ́yìn sàlẹ̀ wọ áàpù sọ́n àá wàlà áàpù ìṣàlẹ̀ gbogbo ohun tuntun gbogbo kò ní túlẹ̀. ìpìlẹ̀ tí a jẹ́ gbèsè ọ̀rọ̀ ẹjẹ́ àwọn tó gbèsè ọ̀rọ̀ náà Allahu tabaraka wa ta'ala bàtà bẹ́ẹ̀ pilẹ̀ wípé àwọn òjò mú un bíẹ́ ọba dẹ́gbà sọ wípé yóò sì kú mọ́ ọ́rùn àwòrán àdìgbò ẹ̀rí ẹrù bẹ hàn àwọn ni àwọn láti yẹn jẹ ó tó fi pé súnmẹ padà sí wa lọ yọ wípé ìdè gbogbo ọmọ ọmọ tó bá ti já sí pé arúgbẹ̀lẹ̀ náà yàn ní màwá nàìjíríà ẹrù ní ìjẹta tó lè pọ̀ fún yẹn ní èyí tí jogún tó bá tu àgbàlọ́ ọmọ yẹn lọ́ọ́ jogún látọ̀rẹ́ ní. الولد القاضي تبيض أرأيتكم الله في أولادكم أما الله فقال تبيض أبقى فالولد المرتد أما هو في فاعل تبيض أما ماذا يا أهل ما فعل تبيض àti ẹ̀wá rí ìpìlẹ̀ kankan tó wọn máa jẹ́ hàn yóò kó sábẹ́ rẹ̀. àbọ̀ máa jẹ́ káàbù yóò kó sábẹ́ rẹ̀ ìṣàlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yà. bí ẹ bá tún lé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yà wọ́n máa ń pèsè pé yà. ṣíṣe bí yà ọjọ́ pẹ̀lú ewu bí ẹ bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní máa ń tẹ̀ka tó dúró lórí ẹ̀ تنبيه الخسارة بدعة فريس الكفر أنا سائل الأعلامي بدعة قول على الله بغير عشق ما صلى الله عليه وسلم في قال بدعة شرع في الدين بما لا زيادة فيه ìmúṣẹ̀rí àwọn adúmọ̀ ẹ̀sùn pẹ̀lú tọ́nà ọ̀rọ̀ ìdájọ́ pa rẹ̀. nínú ewu tí bẹ fún mídíà wọn ní kí o gba àwọn tó bá ń fi mídíà ni wọn lè fi sọnà wọn lè kórìíra àwọn àgbẹ̀ sọnà wọn lè kórìíra láti lè lọ sọnà àwọn lè lọ sọnà. nínú ewu tí bẹ fún mídíà onífẹ́ tó bá tó níjà amadu mọ̀tò ẹ̀yìn ká ẹsẹ̀ àdéhùn omi ìmùkìlì àyíṣà tààrọ̀ lọ́wọ́ àbùdàrà àyíṣà àdéhùn tí wọ́n kò kọ́ra àti oṣù ìgbéjà wọ́n lè fi dáná ọ̀la ọ̀la ọ̀la ọ̀la àgbàdàbí àgbèjà àgbàmọ̀ ìsàbí ọ̀rọ̀ àti yóò tó bá dà kankan kalẹ̀ nínú àlámọ̀ yẹn tó wà ètò ìdẹ̀sí ada pada ini beda usul akidah asbabnya dapat orang berbeda beda ada dasarnya Entikan fikir cara kubah Seluruh menjelma Soalnya Inna Allah Ahadat Tawbata Asalnya Ikut Jaya Allah Ketika Kita Menurut Kepada Membuat Dia

kò lè wí láéláé bí ọlọ́run kọ́ làwọn náà kò lù mí lé àná. torí pé ọlọ́run ọba tó hàn án lọ sí àlá àgbàdo tọ́gbàdá àtọ́ àdìgbò tó ṣe lè dà. bíbí à máa ń dá òjú lẹ̀. Ègbéra òjò lọ́dọ̀ ọmọ Dàrúdà kan máa ń wáyé. Bíbí àti ìsìnkẹ̀ lọ́rọ̀. Pé pé bíbí àti wọ́n pẹ̀lú Súnà. ẹwà wọn tó ń sìnkú àtẹ́bí lọ́la wọn tó lé ọjọ́ àtẹ́bí lọ́lọ́ àrẹ̀sílá wọn sìnkú ẹ̀ wọn làwọn tó lé ọjọ́ ẹ̀ lórí bí àkọọ́lẹ̀ ọ̀sọ́ wípé ọ̀sán àkọọ́lẹ̀ tó rìn lẹ̀ dáadáa ibi wọn bí àtẹ́bí sọ̀rọ̀ wọn àrẹ̀sílá sí ọjọ́ kejìlá ní oṣù lọ́wọ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ti jẹ́ ìmúlẹ̀ ìgbé ọjọ́ kejìlá oṣù lọ́wọ́ ìyàwó rẹ̀ wọn là nẹ́bí sọlá àtọ́lá jáde láyé àwọn kan wá sí ikú rẹ̀ wọn làwọn ṣe wọn lè di rẹ̀. ewu náà bàbá wọlé nígbà tó àwọn akẹ́kẹ́ là ń ṣe súnà ìlú yìí ti máa ń dáwọ́ ìyẹn súnà àwọn àti bíjà bíjà àwọn àti súnà ìlú ewu ti fẹ́ fún bíjà ọ̀hún ní ké ayẹyẹ ẹ̀yẹ nìyẹn jẹ bàtà ti fẹ́ fún ní pé òkú lórí ilé lẹ́yìn. kìnìún ọ̀sọ̀ bíbí àti látàrí èèyàn lè kó nínú fíìmù ẹ̀rọ ìgbàwá rẹ̀ làwọn sàmúlò ọ̀rọ̀ ayàtọ̀sí tẹ́lẹ̀ ọlọ́run ìpàdé àtàrí ìrẹsìnà ìkọlìkún àmìlẹ̀ àkùsí ìbàmọ̀ fíìmù ọ̀rọ̀ ìsún ìbàmọ̀ àbẹ́wò sàlẹ̀ ọ̀yà sọ̀rọ̀ àwọn tí wọ́n di apáṣẹ àtẹ̀rẹ̀ títí ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ àrẹ sọ́lá kí wàhálà ọ̀tá padà rọ́ọ̀lù wọn látàrí wọn. المسلمين ويصيبهم عذاب أليم هذه هي التي يحكم عليهم المسلم جاء قدر نفسي مستدركا على الشريعة الشريعة وين جاء كافي هو هذا ليس هذا الصايع على اليوم أتممت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا

yóò rẹ̀ lu ẹ̀fẹ́ rẹ̀ yóò kú rẹ̀ lu ẹ̀fẹ́ rẹ̀ yóò sọ̀rọ̀ àti ọlọ́run máa lọ àkàbà rẹ̀ lóru ma àti wà lọ́kàrà rẹ̀ lóru. Dídí àyè ó lè má ṣe kéèyàn mú nínú àbàtà òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́ àyè òṣèlú ẹ̀yìn ìjọsìn ọba tó nílé alẹ́ yọ ṣáájú rẹ̀ lọ. Ẹ̀yìn ìjọba ọmọ ẹ̀sọ́ ìgbà àti àwọn ọkùnrin bọ̀ ọ̀lọ́wọ́ àti àwọn èmi ni mo ti gbá wá lórí débi àbàtà ọba ti di jọ yẹn báyìí yọ máa rí sí àwọn ẹni tí wọn dúró déédéé tó súnà láti wá mú nínú àbàtà yẹn ẹ̀sán pé wọ́n yìí ti wá lórí àbàtà yẹn ṣe ó fún fojú wa lọ ó dùn jọ yín lọ tí ẹ bá fẹ́ ká gbàgbá àti kù tí ẹ bá lágbára àti ká yín ìlàwọ̀ lọ́wọ́ àti sáwà nígbà yẹn ẹ lè gba ìgbà fún mi láti máa kó omi àháùsì yẹn bàtà yẹn. ẹ̀yìn àlejò tó wá sọ́lọ́ lọ́wọ́ wọn àwọn èèyàn ti kàn ó ṣe kí wọ́n á máa darí wọn àwọn máa sọ pé ó kà á láti ẹ̀ láwọn yẹn máa ń ṣe ṣé kìí fi ìtumọ̀ yìí. ebe ajá ti parí láwọn sọ̀hábà tí wọ́n jáde kó nínú làdá nínú sọ̀hábà orílẹ̀-èdè àwọn àkóso. àti máa ti níbẹ̀ yẹn. يعني الذين ينتسبون إلى صفات àwọn tó fi fáwọn náà ń jẹrà àwọn sì gidi ń la wọn ẹbí òsì mùrẹ́bì sí náà àwọn sàhábà nítorí bọ́ba abẹ́ta tó ń pa àwọn tó ọ̀kú ńlá wà àdánlọ́rù ìtòsínà gbogbo tàbí ọlọ́run náà wà àti àwòkó tàbí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lá àtàlà gbogbo pátá gbogbo wọn pátá lọ́wọ́ àlùkáwà ní àlùmọ́sùnmẹ́kù ìdí àlùjẹ́mà. Àlejò tó bá wà sọ́lá, ó ní wọn máa wá dídà yá. Wọ́n ní jẹ́ kí àwọn ènìyàn ní ìdí àbàtà yẹn. Màá máa wá sọ wípé àwọn ẹ̀mí àwọn ẹ̀mí àtàdì. Yẹn ní bá àwọn ẹni tó ń fẹ́ra wọn sì mí ni wọ́n. Wọ́n á sọ wípé ìnága làtàlẹ́ yìí. ما بدلوا بعده ìwọ ọmọ wọn tí wọn ti pààrọ̀ nígbà tí wọn lọ fẹm àdébìsọlá àbùsọlá àbùsọlá ní màá tó fẹm àtọkùnfà lè mọ bàtàlà báyìí ìjìnlẹ̀ pépé wọn máa jẹ ti àwọn tí wọn ti pààrọ̀ ìlànà mi lẹ́yìn ìrọ̀lọ́ gbígbà ní máa ń tó fún bàtà ní ọmọ òbí ìdílé ìdílé. كيف مات إلينا السنة مقرونة بالجماعة والبدعة مقرونة بالفرقة سنة yóò dá bí báyìí ọmọ náà ti gbé káma jọ nà bébí ṣe ṣe bébí báyìí yóò wá sí kúrò lẹ́nìkan náà bá tó wà tẹ̀sẹ̀ lórí bí ó ṣe sódà ní ọjà ìgbé ọ̀pá. náà kéèké ṣe pé wọ́n já wọn péjì sí i síra wọn. ìwọ̀n bẹ́ẹ̀ ká bí làyè wọn lẹ́ka níbo mi bódodo tó ní ìyẹn. ṣùgbọ́n bíjà àwọn ní máa ń pín yẹlẹyẹlẹ ń jẹ. nítorí pé gbà tí wọ́n sọ wípé wò ní wọn ò bí ti sọ pé mi ò ní gbà náà alùpùpù sì jẹ lọ́kọ̀ọ̀kọ̀. lóbi jẹ́ pé bíjà ni ìtàlódé ike ni máa ń pín àbẹ̀ ni ẹ̀rí ọlọ́run ẹ̀ ti sọ nípa àwọn ènìyàn ti sọ̀rọ̀ sí ìdákàwọ̀ tó ní ìnáwó. gẹ́gẹ́ bí àwọn sọ́kúnrẹ́sì wọn ọ̀tá ní ṣe à wọ́n á di ẹgbẹ́ ìgbẹ́jọ́ ẹgbẹ́ ní ìmọ̀ ìṣẹ́ yìí ẹ̀yà lẹ́yìn òòlù níta ẹ̀ka náà. Ìgbẹ́gbẹ́ ni ẹ kò lè sọ fún òun ní ìsáàbù kájọ ìṣọ̀lá àrùsọ̀lá pẹ̀lú bọ́ọ̀lù ọdún ìgbàmí. Nítorí bíbí àti padìlé ewu rẹ̀ ewu rẹ̀ pàtẹ ọmọ yìí ọmọ ojú ọ̀nà dáadáa nínú àwọn ẹ̀ àti ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ mi láti mẹ́nu rà ní pàbíyà àìmọ̀kan ẹ̀mí wọn ìbájọ́ ọlọ́run àti sùnàmì ìṣòro àṣọlá wọ́n ti nà ní ìjọba àti àìgbélé nítorí ẹni tó bá ti lẹ ní èdè lábáwá ìdájà ìlà tó lè lọ lọ. Bẹ́ẹ̀ni ẹlẹ́gbẹ́ àti wọn ti ṣàbẹ̀ àlùfà lọ ni wọ́n ti sọ. Bí ẹ bá ti lẹ ní èdè lábáwá ní ọ̀gá fẹ́ sáàbò sí o, ẹ kọ́kọ́ gbogbo màlúù. Ẹgbẹ́ nígbà táwọn kékeré ń jọ ní àwọn ọmọ àwọn ọmọ àlè màlúù àti níwá. Bàbá kékeré ń jọ ní ìmọ̀ ṣùgbọ́n ìwọ̀nba kékeré tọ́lọ́run ní ìfún ọkọ wa gbà ẹ̀ sí àtẹ̀mílà. Ebile ní èyí ń lé dáadáa dáadáa fúnra rẹ̀ yẹn, àìsí tó kó táwọn ìlúmọ̀. Oríkèé ti pé kò lè dáadáa kà ní ọ̀. Ìgbìmọ̀ ìjàmbá rọ̀sùmọ̀ ọ̀wọ́ wọn ni wọ́n ń sàkájọ àfi gbogbo ìlàwọ́ lọ́yà àlẹ́ àṣìdá. Ẹ̀kọ́ bá ti ṣe, wọ́n á lọ fi ṣe ìkúkú àwọn kan tó lè máa sọnù fún un dájọ́ ìsìn àtọ̀nù. ọ̀yàn ẹ̀ là fà á ẹgbẹ́ mẹ́nhàj yìí inú pé pàtó la fi ṣe ìfẹ́ la fi kàlá ti rẹ̀ lọ́dọ̀ àwọn afá rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ nínú ohun tí nípa pé jẹ́ àmì àìsàn nípa náà tó sọ́ra nípa pé yà ìlànà àwọn ìṣáájú rẹ̀. àbájọ bàtà bá ń sọ nípa sálàkùsọ rẹ̀ nínú ìlú ọmọ ọyà fún ìjẹmí àti gbogbo àwọn ẹni tí wọn bá tún gbẹ́sẹ̀ lórí ìlànà wọn. bákan náà ti máa tẹ̀lé bẹ́ẹ̀ àti tó lè fẹ́ ojúlé ọmọ àwa ní ilé àti kí yẹn gbọ́ lọ́kùnrin àkàyè àti yẹn máa tọ́jú àwọn àtúnṣe ààrẹ àwọn tó sinà àti yẹn máa jókòó ẹni ẹni bíi jàlé ń sòsò máa jókòó sẹ́mi etí. ẹ mọ̀ pé àyùmọ̀wò àlàyé nìkan lè lè dé. ọmọ nìyẹn máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ ẹ̀kọ́ táwọn mọ́nyọ́ káàdì tàbí tó máa máa bá sọ̀rọ̀. àwọn kan náà fẹ́ lọ sàdé mọ́rùdì láà. تسأل وأبصر قليلا فقل قليلا. Èèmọ̀ bá ọ̀sán tí gbọ́, mo ń gbọ́ yín lórí ayélujára ń ẹ máa ń kọrin gan ọ ọkàn ìyá sí pé àwọn ọmọ ìjà tí ò ní fẹ́ kẹ kọrin gbájú àfọwọ́ àti wọn fẹ́ kẹ jọ kọ̀ọ̀kan rẹ̀ mẹ́tọ́ bá dúlẹ̀ fún yẹn tẹ̀ wá ju gbà anilmọ́rẹ́ ìlà àtẹ̀sẹ̀ àyè wà á kò sí nítorí ìlà owó ọkùnrin nítorí ìlè ìlú kọ́ àwọn ìlú yẹn lọ́tẹ̀rẹ̀ báyìí kan ẹ̀ láṣà rẹ̀ ọjà mi fún ọ̀sọ̀ ọ̀rọ̀ àtàwọn. وإن كان ذا خير فقال سلطان ثاني má béèrè ní kọ́mọ́ ni ìmọ̀ lọ́wọ́ ní alájọ àtàlẹ́ alábàárẹ̀ rẹ̀ táwọn jọ ń rìn torí wọn tó lò kọ̀ yìí gbogbo alájọ rìn yìí yẹ́pùtẹ̀ ní mílíọ̀nù kọ̀ọ̀rí a máa kọ́ sí alájọ rẹ̀ torí bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ ní ibi ìrọ́lù yá jìnnà sí sọ́ra àtàlẹ́ kíákíá ọba arúgbó ẹni rẹ wá lẹni ìdìbò ọkọ rí ìlú bá sọ̀rọ̀ dáadáa láti tẹ̀lé wàá mọ̀ ní ọmọ mi tọ̀ lọ. nígbà tá a ti wá fún òkun pa péjà kí ló tún jẹ́ ọmọ wa ẹ̀ka báyìí lẹ pẹ̀lẹ́ o. àní máa kọ́ sí àwọn àlàyé máa ìpìlẹ̀ ìyẹn náà wà fẹ́ àti ẹlẹ́yàmẹ̀yà mọ́sáàbù. pé kí ká bá fẹ́ máa sọ àwọn bídà òkun tẹ̀lé ilé Yorùbá nìyí àbúrò ẹ̀ yìí láti rí pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀lẹ̀ sí ti dọ́dọ̀ wa ọ̀sẹ̀ mi wọ́n tẹ̀ fẹ́ ti wà ní káàkiri ní fúlàmù mẹ́tẹ̀lẹ̀ ní abáláyé ṣùgbọ́n ó tẹ̀ dọ́dọ̀ ọ̀dọ̀ aláwọn ilẹ̀ Yorùbá ìbọn ti kọ̀ọ̀kan yẹn gbajúmọ̀ lọ́dọ̀ àwọn Yorùbá tẹ́lẹ̀ ṣùgbọ́n tí abáláyé fẹ́ ní ẹlẹ́ àwọn mùsùlùmí dá mọ́tàn yẹn ike gẹ́gẹ́ bí afa ọlẹni àbájọ ọdẹ Ọlọ́run tààrà àti wọn wọn ti sàlàyé ike láàrin adam sínú alẹbi mọsálà mọsálà wàhálà níbi jìnnà àrùn one thousand years òsì wọn dáhùn yẹn ṣe ni wọn wà lórí ẹjọ́ tàbí jùlọ pẹ̀lú ìlera ìlera àti ìjọba wọn wà lórí ẹjọ́. ó tó padà sí pé àwọn yẹn padà ṣe gbòòrò ìsọ̀rẹ̀ ẹ̀ mọ́tà ṣe jù nípa àwọn ẹni rí àwọn wáṣù àwọn sọ̀wá àwọn yẹ̀kúrò tàbí àwọn pàtínẹ́sì ẹni lè làwọn ènìyàn. ọwọ́ àti pé wọ́n padà lọ ra fọ́tò wọn. ìgbà tó padà ti pé lóṣù yàrá ẹ̀ wọ́n gbàgbé wọn tàwọn ìgbèrègbè ìgbèrègbè àtẹ̀tọ́nù bá tún tiẹ̀ ní. wọ́n ní bẹ́ẹ̀ láwọn ẹni wọn ẹ̀yà fọ́tò wọn lásán wọ́n máa ń sìn wọn nítorí bẹ́ẹ̀ máa sìn wọn lọ. àlọ́ هو أول رسول بعث على وجه الأرض ولا تضع من الله tumana lórí lẹ ẹni náà ọgá ádámù لا bẹ́ẹ̀ nígbà tó sí kúrúbẹmù ànẹbí ọlọ́run ádámù kò sí kúrúbẹmù la nígbà tí wàhálà tẹ́lẹ̀ lọsùn rẹ tó wọ ya máa lọ sọ fún wọn pé wọn fà á nù wọn máa tẹ́lẹ̀ ọmọ ọlọ́run nìkan là á ń lò. lóbi jáde pé wọn tó ní kó tó wá tẹ̀ka ju ti báyìí tààsùn ló wà kí àtàásùn lè máa ọ̀rọ̀ mọ́lẹ́ àbí ẹ ra àwọn nǹkan ẹ̀mí sáwọn mọ̀sáì gbogbo wa ó lè gbé mọ̀sáì gbogbo wa ó sì gbé kò lẹ̀ sí pé ẹ má rí pé ẹ̀rí pàtó sàlàyé pé wọ́n jẹ́ bí àwọn ohun tí ò ní pìlẹ̀ ìpìlẹ̀ yẹn ẹ̀rí la gbà lérò bẹ́ẹ̀ ọ̀fẹ́ rí lọ́jà á àbẹ́rí lọ́jà káàkiri sí. nǹkan bí lè wà ló mọ́ sáà kò tí ò ní lẹ́yìn tí o bá fi fẹ́ kọ́ tẹ iwájú ni ọkàn tó lórí pé màlìkí àtàkùn tó báyìí ló ṣe rí i nínú gàdó lé wọn fẹ́ nǹkan ní ẹ̀rí àti ìṣesí àwọn onísúndí nínú gàdó lé méjì àwọn fẹ̀ka òun ni àìsọ́ tí ọ̀rọ̀ àwọn ọba yé dáadáa àti súnmẹ̀ kò yé dáadáa sóòpà ẹ̀yìn ìdáná ọ̀sán náà ẹ̀rọ àdéhùn eléyìí ní sáà nàbì sọlá àrùsọlá ń bọ àdìsí àtọlẹ ìmọ sọmọ ọlọlọ ọlọlọ ọgbọ oníṣìbá kò ní mọsẹmí sọgbó ìta àgbògbó sórí ìfà àìsàkó ní rárá ìgbọ́sùn náà yìí ọlẹ jẹ kí yẹn kẹwò pé tó tí yẹn bá kẹsì bá mùsùlùmí jàkálà nọmbà òun ti kú òde nù islam náà yìí ìyọ̀dẹ̀ níwọ̀n yìí pé kó kúrò ju nàkó pèlè. àìnígbàgbọ́ ni iṣẹ́ àìnígbàgbọ́ ni wọ́n ti ṣe ìlú lè kó nínú mílà ẹ̀rí bákan náà mo tó jẹ́ ọ̀sẹ̀ ká ọ̀hún ẹ̀ ni wọ́n máa kọ́ sọ̀ba bíjà ẹ̀lú pé kí òṣìṣẹ́ ọlọ́run láàrẹ̀ sọ́lá ẹ̀dá kùtà náà tó ọ̀gá pé ya gbogbo àtẹ́bí rẹ̀ ẹ̀rí pé ọ̀sà ìgbìlì ti làwọn owó yìí nínú tó tún yẹyẹ ọmọ ká gidi náà gbẹdọ tó ayé ọmọ ká ọmọ mi náà ní ìtàdó bí òṣìṣẹ́ra yìí tòṣìṣẹ́ tó bí ní àgbèdà kéèyàn bá rẹ láwùjọ tó ṣe bí àdáda lẹ́yìn lọ́pọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wọn bí àti ń sá ìmúlò bíi àti èdè ẹbí ó lè jọmọ ẹfárọmẹǹtì ẹ wọ́n á rí ẹ̀ ló tẹ̀lé wa àwọn ọmọ tá à ń gbé ní ìsìn ọlọ́dà tó máa jẹ àmà padà sí i. yóò padà pẹ́ yóò tó bá tún padà pẹ́ ní ìsìn gbogbo àwọn tó dáhùn kẹ́ńtẹ́ tá a mọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tó bá àwọn ọmọ yìí kan tẹ̀ máa sọ ni pé wọ́n máa ń sin kẹ́ báyìí wọ́n làwọn ọmọ. à ń bọ̀ wá bẹ́ẹ̀ bàbá níbi fáwọn sọ bídà ilẹ̀ Yorùbá. ẹ wà wọn mọ̀sájì lò láwọn akọ màfàájì lò lórí yìí tí Ọlọ́run ní kọ́ máa sọwọ́ àlùmọ́sẹ̀ òṣàárò tọ́jáde káàkiri káàkiri gbogbo àwọn ọlẹ̀ tó ṣe pé àwọn tó ti jẹ́ dọ̀hà tí wọ́n jẹ́ ní tí wọ́n ti mọ̀ nípa ẹ̀ tí wọ́n ṣe ìsúnẹ́dọ̀ àwọn ọ̀tá nínú èyí ni. ẹ rí i pé níbẹ̀ òbí pé dàda mi máa máa pèrò bẹ̀ sẹ́ni kí wọ́n máa fẹ́ kún kárí àlò àlá wọn máa ṣàfira kẹ́kọ̀ọ́ yìí pé adékájèkú ọ̀rọ̀ kọ́sẹ́ni adúláńdọ́wọ́ ẹ̀ láwùjọ òní sí débi ipe irú àwọn ọmọ wa kéékèèké náà sí i tí wọ́n bá gbára wọn ní mọ́sídìdì kan tí wọ́n pè wọ́n bẹ́ẹ̀ láti ṣe kárí àdùn alọ́lọ́ alọ́wọ́ sàtìrà ẹ̀dìlé wọn wà òkè ta ẹ̀dá kò sí àbúrò kí ló ń tẹ̀lẹ̀ náà because àwọn ò wọ́rú ẹ̀. Sọ̀kọ́ ti já sí ní ibi tí bílí àti gbogbo àwùjọ yẹn lèyẹn wà. Bọ́lá Adébìkan lórí kí wọ́n kà sí irun wọ́n bí ọmọ àwòrán náà nígbà kí ẹ kí àwọn ẹ̀rí wọn wá dé òṣù èwo lè ta láti tẹ́lẹ̀. nínú nǹkan tó dé sí mílíọ̀nù ẹ̀ka ni bákan náà lóko tó dé pásítọ̀ ẹ̀ka òun lè ti bá àwọn àdá àti àlàádà ni àlàádà ni àwọn kan sọ pé èyí ò tó bọ̀ èyí ò tó bọ̀ òun lè fi láwọn lòmí bí kú ìmàlẹ́ làwọn máa ń pè é. Gbogbo àádá wa ni bàdá wa ti wí nìyẹn o. nínú àwọn ọwà nínú ẹ̀ tó mọ̀ àjàlá. dá. gba ohun tí àwọn afáwa fi kọ́ wa tó kò mórí sàǹkẹ́ kẹ́ńtù pinlẹ̀ á lọ béèrè níbi ẹgbọ́ nísẹ̀yìn tí wọ́n bá fẹ́ sí àwòbó wọn ṣe máa ń ṣe nígbà tó bá ti mórí sàǹkẹ́ kẹ́ èmi máa ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọmọ mi wọ́n ní kó mú jáde wa ẹ kí ni wọ́n ti kú lẹ́gbẹ̀ẹ́lẹ́ ẹ̀ ó kù wọn ní ẹ tí wọ́n á ti pè é èmi wọ́n gbàdúrà ẹni ẹ̀wọ̀n níbi ìṣòlóòtà ẹ̀kọ́ ni wọ́n ní sọ wá sí i wọ́n gbé sùn fún yẹ̀mí ọ̀sàdúrà náà ní pé ọlọ́run ọba àgbàkà síyàwó tẹ̀ ẹ́ tòkí ni ṣe tẹ̀lé àgbà pé kí ẹ̀rọ àbúrò yẹn nìkan. Ebi ní ìwọ kẹ̀jú gbogbo àwọn nẹ́mbà yẹn. Lọ́nà sọ pé iṣu yẹn ọ̀fà lọ́ máa jẹ́ ó yí ọ̀fà yẹn kọjá àwọn. Ó dùn bẹ́ẹ̀ yẹn lọ. Ìwọ́n bẹ́ẹ̀ wá ta fún kí ẹja pé àti pé ẹ ẹ yóò ti rẹ́yìn. Bẹ́ẹ̀ ni pé kọ́ máa fáwọn ẹni tó jẹ mọ̀lẹ́bí ìyàwó àìní oko tó máa dé sí yọ tí wọ́n lọ fún yọ ya ìgbẹ́ kí ká ọmọ yìí àbíbá ọmọ wá ní àtàkókò ìlú fún ní ìyàwó àwọn pè tó ìdẹ̀dẹ̀ kẹ̀kẹ́ ṣùgbọ́n ká máa tẹ̀lé àlẹ́ sọ nínú nǹkan tó dé bíbí bí àwọn ọmọ àtẹ sáni yìí bákan náà ìmọ̀ agbára lé àdéhìí àìmọ̀tò àdéhìí àgbélẹ̀ rọ ẹgbẹ́ à ẹgbẹ́ ìgbẹ́ ìlànà nàbí sọ bí ọba wà bẹ́ẹ̀ lọ́sẹ̀ àdẹ́bí ọ̀sọ́ gba àkọ́kọ́ àdẹ́bí sọ ìmọ̀ bí ẹbí gbọ́ ni o lẹ́yìn náà nìkan yẹn sọ fún òun kẹ̀ lálàá nínú tó dé bíbí àwọn àtẹ̀ká nìyẹn ní ẹni òun kẹ̀ aláàlọ́ yẹ máa ti gẹ̀ báyìí báyìí tí nígbà tó ṣe máa gùn gẹ́mà alára lójoojúmọ́ ni ẹ̀kọ́ ní fún kẹ́kẹ́ mẹ́fì mọ́. aláwọ̀ burú ilé ẹ̀ bá lálà mọ́júmọ́ òní pé lò mọ́ lálà pé ìyàwó mi ti má borun lù aládàáda ni ẹ̀. mọ́ lálà pé kí n máa jẹun déédéé lẹ́ẹ̀mẹ́ta tó tó ti má máa jẹ ọ̀pọ̀ àwọn alábòdà ni ẹ̀. ṣùgbọ́n mọ́ lálà yìí pé ẹ̀tún fẹ́lẹ́ yìí ẹ̀fẹ́lẹ́ ìkújọsìn nínú nǹkan tó dé kí bídí àwọn máa gbogbo níyà nínú tó dé kí bídí àwọn máa gbogbo òun ni sòwò tó ìrọ̀lẹ́ náà táwọn ìmọ̀ máa dákẹ́ ẹlòmí lè máa ti bí ṣe dábàá tẹ̀ wá ní ká sọ ní ọ̀wọ́ ni ọlọ́run tẹ̀lé yẹ́sùn ní ìnáwó bí iná ọ̀dọ̀ wọ̀ náà á lẹ́sìn ọlọ́run ọba lọ́wọ́ ó lè jẹ́ pẹ̀lú àdúgbò ẹ̀lẹ́nu bí ọba sọ ó tẹ̀sí ẹ̀lẹ́ bá sì kó láyé báyẹn tó kéré sí yẹn ní àwọn àtọ́. ẹ bá àwọn ẹ̀dẹ̀ kan tẹ́tọ́ ìfún wọn ti lọ lẹ́la bá ṣáájú wa ọ̀gá wọn kò dòdò. kódà láwọn ọ̀sìn tó ṣe pé àṣẹ́lẹ̀ ìlú bá a lù ọwọ́ ọ̀sàáyà rọ̀mọ̀tà wọn àwọn tí wọ́n gbà pé dáníyà ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀ àwọn ẹni ìwọ̀n ti dáwà pẹ́. àwọn ajá àwọn ọṣẹ tàbí ìwúlé márùn àwọn òní àlàkọ pẹ̀lú àwọn akẹkẹ àmì ẹnì kẹkẹ rí lẹ́yìn àwọn àfáwà yìí dáàbò àwọn ọmọ yẹn rí kẹkẹ tó bọ́yá nìkan sọ pé yá máa ṣe dáwà fáwọn fẹ́ sí máa ń parọ́ ló ń kó lọ́dọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pé tí wọ́n fi ṣe dáwà tí wọ́n pe àwọn yẹn láti dá báyìí ó ti níjọ owó tí wọ́n fún àwọn òní. àwọn eléyìí gbowó wò ṣe láti ẹ̀lówó yẹn tó wà rà táyà máa gbowó lórí aburú ni ìyẹn wá ń kó àwọn èèyàn tó ní fóònù ó sì máa ti lọ́wọ́ balẹ̀ kan wá ń kó èèyàn ló wà láyọ̀ owó dáadáa ni. ìdájọ́ àwọn olùmọ̀ oní bíbí dí àwọn agbóògbò láwùjọ ọ̀rọ̀ mi ta fi yẹ̀ òun náà ni àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ èyí tó wá tí ń sọ ní lára tó ní bíbí dá. sábà lọ wo náà lọ́wọ́ á ní alákùnrin ọlọ́run tó ta ní. ربي واجعلنا في قلوب الذين اتبعهم رأفة ورحمة وثانية يتبعونها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله وما رعوها حق رعايته فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون. اللهم أبي سمي أمين ثم سليم nàbí láyé àyíṣà àlè sàlámù sàlámù àbísẹ́nu ọ̀ràǹfà àlù ọ̀ràǹfà àbísẹ́nu. ṣùgbọ́n ọ̀ràǹfà ní ìyàtà ni mo ìtajà àwọn ha. ṣùgbọ́n fàdé àti mọ̀dá máa ń ṣe yẹn àwọn ọ̀dà alẹ́ àtàdà dálẹ̀ ọ̀dà. ọ̀rọ̀ adé làdí wọ́n kàkà fún ẹ̀ha àlẹ́ yìí. a ṣe ní dandan fún ọ. ṣùgbọ́n ilé ìlàkùtọ̀ bá wọn fọmọ ràáwá akọ rìáyà tó ṣùgbọ́n wọn sọ gẹ́gẹ́ bó ti yẹ kán sọ ẹlòmí àti bímọ méjì pamọ́ àwọn akẹ́bẹ̀rẹ̀ mọ́dá àti bàdá àtẹ̀yìnà lẹ́mìnà àwọn mi ìmọ̀ ẹ̀jọ̀ ọ̀gbọ́n àwọn tó nígbà tó nu àwọn àfọ̀n ẹlẹ́sìn wọn ọ̀kẹ́ tí lómi ìmọ̀ pàṣẹkọ̀ wọn kíkọ̀ àwọn wọn jáde tó ń tẹ̀lé ọ̀rọ̀ ó lè fi bílíọ̀ dà aláwọ̀ ṣe àdáda lẹ́yìn ìrẹ̀lẹ̀ wa lọ nínú ẹ̀ ọ̀rọ̀ náà wọ́n

ilé ànábì bá ń sọ mọ́ ọláàrẹ ọ̀tọ̀lá bí sọ́nà lọ́yọ̀ dà fún yín ní gbẹgẹ lọ́fẹ́ sọ́lọ́ ọ̀tẹ̀ lè wọ̀. àwọn àlọ́ mọ́ ti tẹ́ taró abẹ́ ìta dà pa ọmọ lọ. eléwà ní sọ́kè yóò lọ àyà fifty fún mi àyè pé ìmúdé ìfẹ́ kan á pè lẹ́tọ̀ ẹ̀rí ìhun tó dé ìhun á pè lẹ́tọ̀ ìhun tó dé á pè léwọ̀ àti bíyà.

ilẹ̀ yorùbá wọn ní ẹ̀bá ń pápò lálẹ́ ìyá rẹ̀ ó kú o gbàgbẹ́ fi yé wa ọlọ́lọ́mọ yọ tó ti yá mi lò kó tó ní bí wọ́n kú láti rún pápò lálẹ́ wọn ò kú bọ̀rọ̀ títí ọdún ní bá gbọ̀n padà ní àdúgbò wọn tó. tó ní ma bẹ́ẹ̀ wọn tó jẹ́ haramu káfí ẹ̀tọ́ wọn tó jẹ́ ẹ̀tọ́ káfí ilé ara mi di àmì o bàbá yìí lọ gbà pé ولا تكون بعد ما إلى لك آية لك فاطمة إلى اللهم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اللهم يرضي ونوكل المؤمنين بقالي ترى إليه المدير صاحب إليه كما قال هو نصر على يبقى تصدر عقل المبيع إن الله إذا الله صلى الله عليه وسلم نزل أقواله حديث عائشة رضي الله تعالى عنها ثم أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد إن بعد كذلك قال إنه على ما ليس ما يجوز إنه على هذا إن أن الله وكان من الله وسلم طيبين المدينة الحرام وما بين آية إلى كذا إذا تلك مدينة أي ولا من بعيد بلا فجد الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا إن بعد كذلك قال àwọn àwọ̀ àwọn dídá àbí aládàáda lọ ní ọyá máa bọ̀ ẹ̀bà ìwà máa dára kọ́ bá bẹ́ẹ̀ dá láàrin ìlà àdìsúlá ibi dandan wọn kọ́ máa jẹ́ tó tọ̀ wọ́n yọ̀ ọ́nà níjà àti táwọn ọ̀làdìsá wọ́n nà ẹ̀ṣọ́yìn àti ó bá yẹn lápapọ̀. ìlú bẹ̀rẹ̀ ẹ̀ láyé pẹ̀lú ìlú sọ́ọ̀rọ̀ wọlé tó bí kó ṣe dáadáa nínú rere léèyàn máa ń ṣe àbídọ́gba ọlọ́run ìgbà lọ́wọ́ nínú àwọn ẹ̀rí nínú sọ́nà tọ́sọ̀ mi lára kó ìlú nílẹ̀ ọ̀hún ní àdéhùn ìjáàgbọ̀n àbúlá ọ̀dọ́ ọ̀tàlá wọ́n tọrọ ọ̀dọ́ ọ̀tàlá àdúrà wọ́n lò sí ọ̀dọ́ ọ̀tàlá ọ̀tàlá يوم أقرأ كلام ما بعد فإن خير الحديث كلام الله مدافع الأولانية ìsọ̀n lórí nínú ọ̀rọ̀ ọ̀hún náà ti fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ láti ومن هدي محمد صلى الله عليه وآله وسلم ومن لنا إذا الله صلى الله عليه وسلم وشر الأمور إذا لا تقولوا سنوا أو علامة من محدثاتها أو من تنسير بنا البلد فإن كل محدثة بدعة كل بعض قد يكون ينقل بدعة ولا دلالة وكل بدعة دلالة وكل دلالة في الناس lọ́sà bá ń sọ̀rọ̀ nípa ẹ̀rí èyí tí ó ń sọdún lásán ìlú bílíà a ní sàlẹ̀ má máa fún wa ní àwọn òfin kan tọ́jú pé àgbàmú tí a lè fi sọ́ra fún bílíà a máa ń pè ní kọ́wá yín dà ọ̀rẹ́ gba pé kọ́wá yín ló bẹ̀ kọ́wá yín bílíà àwọn òfin tọ́jú pé tá bá ti mú òfin yẹn ló ti wà lọ́pọ̀lọ́ wa torí báyìí làyẹn gé lè túmọ̀ rẹ̀ òun ní ọ̀rọ̀ gbé tán ó ti gbé oríṣiríṣi àlàyé ọ̀rọ̀ oríṣiríṣi lọ́mọ máa wà lábẹ́ rẹ̀ ẹyọ kan yẹn tó o bá ti gbáwó báyìí tó o bá ti rẹ́ sí ẹ̀ báyìí kò ní ìdí ìdìbò léyà. nínú aláìní ó lo ìdá ìdílé òmóòrì ìdààmú níyà léyà gbogbo nínú àlámọ̀rí afẹ́sìjọ àdáda rẹ̀ obìnrin pé aláṣọ tẹlẹ ìbáradàdì àlùmọ́nìyàn kọta òkè ìpìlẹ̀ nípa ìjọsìn tó bá tẹ́lẹ̀ bí àwọn kan á ah, ẹ̀rọ tí òbí jẹ́ ìlélẹ̀ ọ̀yẹ́ ká wá ní ìlànà ìṣe. ẹ̀rí gbogbo eléyìí ni ẹ bá tí èèyàn lè sọ àbúrò yà ìpìlẹ̀ nípa tó bá ti jẹ́ ìjọsìn òun náà ní àlùmọ́nìyàn kọta òkè. má ṣe àti kóra ló títí tá a ti a ti rẹ̀. apẹ̀rù gálápẹ̀rẹ̀ nínú àwọn bíjà tó máa ń tẹ̀lé ilẹ̀ yorùbá àbí àtìkọ́ mọ̀tánà àti àtìkọ́ tẹ̀mú pípẹ́ lẹ́nu. àtìkọ́ ẹ bá gbọ́ lẹ́yìn la dà ó la kàlá ó ní kókó ní sẹ́yìn ìpàdé rẹ̀. ẹni yẹn nìyí ìgbà tó ti gbà kó òun ṣe ìjọsìn tó sọ ní bíbí adé àtàyè tó ṣe akọwà fẹ nù kẹdà ní ẹjọ ọ̀rọ̀ àyè tó ṣe nǹkan tí ó gbọ́yẹ ká ṣe mbẹ nìyẹn tẹlomi bá wá gbọ́ ní ẹgbà takọ ẹgbẹ́ má ṣe wọ́n ṣẹṣẹ ìwọ̀n tí ó sọ náà ni pé àbá àdúgbò wa àwọn bí ó ti gbé gbé wà sí sáà ní ẹ̀rẹ̀ ní o ọmọ àníkàwá ìgbólóhùn láìláìlọ́lá àbò ṣùgbọ́n sí wọn ní kọ́ máa wí wọn ní àdúgbà tó wí sí yẹn ìgbà tó wí sí yẹn ni tó nípa bẹ́ẹ̀ gbogbo ohun ti kún náà àwọn àlámọ̀rí tó ní ti pẹ̀lú ìjọba bídà pẹ̀lú ọ̀kadìsì àyíká ọjọ́ ọlọ́sọ̀rọ̀ àyíká láti tàtẹ́lẹ̀ nínú àwọn òfin láti wá lé lórí ẹ̀ wọ́n ní pé àdàgbàdà tó lẹ́sí láàtúntàmẹ́tò ìlànà ilé mọ̀ àtàlà ìṣẹ̀rẹ̀ àyè bídà. gbogbo ìjọ mi yòówù dáàbá ti láàfin ìdáàfin ìtọ́ka ìtọ́ka yóò tó á ìtọ́ka tá a kà sínú sẹ̀ríà sínú ìtọ́ka tá a kà sínú sẹ̀ríà òun ni kọ́ ìtọ́ka náà lòun náà ìtọ́ka tá a kà sínú sẹ̀ríà òun ni pé ṣàyọ̀ akọrin kọ̀ǹkan báyìí ẹ gbẹdẹrẹ àkànbẹ ní wọn fẹẹ kọlá ṣe wọn jẹ kẹlẹ ara àwọn ẹni tí wọn yàn nígbà tá a tó àdíjà ní àdékìmọ lọ síbi olùfẹ̀yìndà ni wọn máa ń tẹ ní àbí ìṣọ̀rọ̀jà nílẹ̀ máa ń pè ẹ sáwọ ìbátan ni wọn máa ń tẹ ní mọ́tàlá lágbègbè bẹ́ẹ̀ òṣùwọ̀n ṣe ìlẹ́sẹ̀ wọn torí wọ́n ní àwọn ọ̀dàmọ̀ ìyá níjà ní àdéhìí máa ń gbà yìí. ọ̀rẹ́ wọ́n ní ìjàmọ́ yàtọ̀ dá àwọn tó wà lẹ́nu ìṣá. wọ́n ní ìjàmọ́ yàtọ̀ adábọ̀ sàkọ́fà. wọ́n tún ní ìjàmọ́ yàtọ̀ sọ̀háfà tó wà lẹ́nu ibi èyí tí mo wí kẹ́yìn ẹ̀ lè oníròyìn làwọn ti à àwa lọ fún láti lọ wo ìròyìn kí ni ṣẹlẹ̀ lójú ọjọ́ náà padà mú lọ sí ọgbà wa lọ́wọ́ mẹ́. a ó ní bí aago mọ́kànlá báyìí láàánú sọ̀rọ̀ yìí ti ń tẹ̀lé lẹ́yìn ọ̀gbìn àgbà nínú ọgbà nígbà yìí. à ń kíkọ́ ọgbà yẹn kọ́ lágbára ọlọ́run dé kí wọ́n tún lè dá kí wọ́n padà bí ìdíjọ́ oníyẹn o. torí gbogbo àwọn ìyáwó sáàlì àwọn síra náà gbogbo ojútùú mẹ́rẹ̀ẹ̀rin òun làwọn àbá wa bẹ́ẹ̀ ni wọ́n gbẹ́sẹ̀ lórí ẹsẹ̀ láyé àti kéwúkéwú ńlé tẹ́lẹ̀ atọ́ adébẹ̀ atọ́ asàgbà kẹ̀kẹ́ gbogbo kìíní yẹn la kọ́ tara kọ́ fẹ́ dáadáa ìgbà ká nké wúgbẹ́ láwọn àwọn sódẹ́sì wájú ọkà wa ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ nípa kìtá bàtà kàmìtà mo ní àwọn àfáàjọ wa tí wọ́n kọ́ àwọn nípa wàá ìlú nígbà tá a ti wà ní jáńgà àkíkùmọ̀ ó ti di simẹ́sítà la fi kọ́ kìtá bàtà kàmìtà bóòlù àá sì máa kọ́ kàmìtà ó ti di simẹ́sítà ìdẹ̀ ni wọ́n wà lónìí tí wọ́n bá wá lónìí wọ́n wí lánàá wọ́n wì ẹ̀ sì máa lóbi bá ní sọ bàbá náà wọ́n ìsàlẹ̀ sí dáadáa sí aná. ẹ̀rí kí ni wọ́n á bẹ́ẹ̀ máa yọ fọ́ọ̀lá sí lọ síbi ògbóhùn ṣéèkù jọ yẹn ọkùnrin kan ní ọlọ́run ló ti kú wáyà sáà rúgbà ìyẹn lọ́wọ́ ń bọ́ tàlójú táyé lọ́jọ́ wọ́n ní jọ kàn pé ṣéèkù ń bi àwọn eléyìí ṣe padà lọ́wọ́ àmì sọ pé ìwọ́n tó máa ń sọ pé àwọn bàbá bàbá ìmọ̀ oríkàmù ni wọ́n mi ní ìdímọ̀ ẹ sáàtàgùn yẹn kí n lè lè mọ bí lè lè máa súnmọ́ wá tó ẹ̀ tí wọ́n ní jọ kàn ṣéèkù wá sí àwọn pé ẹ̀ ìwọ́n lágbájá pé ọmọ ẹni tó ṣe síra ipò ọmọ tó jáde lónìí síra ti ń sọ pé ọ̀gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ nígbà tó rù bá rìn ọ̀gbọ́dọ̀ súnmọ́ ní ọ̀rọ̀lójọ́ léyà ọ̀gbọ́dọ̀ ṣègbè ẹ fà fà kẹ níbi àìmọ̀ kẹ́niyàn nígbà tó ń kọ̀ọ̀rọ̀ tẹ̀lé àká òun bá tún lọ sí kíkẹ́ sí rẹ̀ ìgbésí tọ́gbẹ́ lọ súnmọ́ ìyàwó rẹ lórí ìjọ léyà ọmọ yóò máa pààyàn tọ́ ọba sórí mi àti èkó ti fi máa súnmọ́ ìyàwó rẹ̀ tí máa ń fi hẹ́ẹ̀tì lọ́wọ́ kí ìṣẹ̀lẹ̀ àti ìkọ̀yẹ̀ fún adẹ́lẹ̀ ìgbénu ẹni èpè tètè máa jà òun ni ẹni tí náà sọ̀rọ̀ ibi tí ọ̀rẹ́ kí yẹn tọ̀ wọlé ìdíyàwó ẹni tètè tún máa jà ẹni tó lọ báyàwó ẹ̀ ṣe nígbà tó ń ṣe máa gbéṣàn lọ́wọ́ ìgbé àjà wọ́n ní kéèkù wa ń bi àwọn léèrè pé ta ló fi síra wọn làwọn ààrẹ àbáwá ní ẹ̀ All Sọ́ọ̀lọ̀ ọ̀pọ̀ pé mi mọ ọkọ síra yẹn. Mo wà bẹ̀ dáadáa níjọ yẹn. Ìlànà fi ń kọ nǹkan yẹn àwọn ohun tá a jẹ káàkiri. Èyí ìtumọ̀ tó bá ìfẹ́ wà ìtẹ́rọ̀ fún lè ṣe ìrọ̀kí lọ́kọ̀lọ́. Ìwọ́dọ̀ máa di ọ̀la kan sẹ́ẹ̀rì. Ọmọ ọkọ mọ́kàsí làwọn máa lọ bẹ́ẹ̀ ọmọ àmì. Ọmọ ọkọ òun ẹni tí ń ṣe tọ́wọ́ adújọ́ mọ́ kàdúgbò alhamdulilá lórí wúdẹ́ ni máa tún bàbá tí ó wù ń bẹ́ àwọn náà lè fi àwọn ṣẹ́kọ̀ habibu jùmọ̀ agbábẹ́ àtàrí mọ́sí báyìí náà kí lẹ́yìn tó bàbá tí ó wù sí. tẹ́bá lè sọ lọ́ba aláwọ̀ tó lè mọ́ láì fi mú pépà dání. tẹ́bá lè lè mú orin kéwù àwọn tó wù pọ̀ rẹpẹtẹ wọ́n fi jẹ́ sùn ní ìsàlàfé. ẹ̀rín. sọ irú kọ́là ṣéwù nìyí ó lè jẹ́ dẹ̀lílù ṣùgbọ́n dẹ̀lílù ghayru mu'tabari shar'an. Ewu títí ẹ̀rí ọ̀kà sí ni. Ẹ̀ka ní ìfọ̀láǹsọ̀lá ọkọ̀ fún mọ́lì ọmọ ọ̀wẹ́rì pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n lọ là gbogbo lọ́dọ̀ rẹ̀ jọ àwọn ọ̀dọ́. Wọ́n lọ lọ bí bí bí lọ́dọ̀ òjijì ọlọ́mùsọ̀lá ìfọ̀lá. Ìgbà wọn wá sí máa lọ ìwà ń sọ fún ọgbẹ́dọ̀ lásìkò òun bá tó lẹ́nu ẹgbẹ̀rún láàrin ẹni wọn bá dàgbà ní ẹbí ilé lè wọ́n mú o òun kọ́ jẹ́ mọ́ mú yín o. ṣùgbọ́n sọ́ọ̀lù kàmọ́rọ̀ àìsòmọ́ ní òṣàlù ẹ máa kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ ti di pé mọ̀ kí obìnrin tó gbogbo ìjọ ìyó tá a bá ti lọ fi ti ìtọ́ka kan tá a lè kàdé tó ṣẹlẹ̀ àfíjà nípa àìsàn náà ni kó lọ àìsí mọ́nà ìdíkàwé ìjọsìn hajj ẹmu lọ́dọ̀ ìlú ànábi nínú àwọn òfin káàkiri káàkiri sọ̀rọ̀ fún bíyà wọn ní káàkiri ọ̀dọ̀ yóò wáyé pé àtàkọ́rọ̀ mi lọ́wọ́ bí mo rí ìtọ́lẹ̀ wà á sọ bíyà. ìsúmọ́ náà pẹ̀lú ohun tí ò ní pínlẹ̀ adádálẹ̀ nínú ohun tí ò ní pínlẹ̀ àwòrán ẹlú ẹ̀ ó ti tẹ̀lé lójú aláàbẹ̀rẹ̀ sọ̀lá sọ̀lá táwọn yẹn ṣe àwọn làwọn aláàbẹ̀rẹ̀ sọ̀lá àwọn ẹni mẹ́ta jọ níyì tí wọ́n lọ léèrè bó oníjọ́ ní òjíṣẹ́ ọlọ́run tó láàlú tó lá wọ́n lọ bí àwọn ìyàwó ẹ̀ wọ́n á sàlàyé gá bó oníjọ́ ọlọ́run fi máa ń tìjọ́ sí ní káàdì ọ̀hún tàkọ́ lù wá. bí ẹni kan ò gba ìjọ sí yóò wá ọ̀kọ̀ọ̀kọ̀ rájájà ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ sá sallallahu alaihi wasallam ìbọn náà fi gorí ẹsẹ̀ tó ṣẹ̀ ṣáájú ní àṣeyí tí yóò tún padà máa ṣe ó lè ṣe bó ṣe yẹn ìdíje aláǹsọ̀lá àlùsọ̀lá nínú ọ̀rọ̀ àwọn ènìyàn wọn lẹ́nìkan wá sọ igi òun ló ní iyọ lásò nílọ gbogbo ọ̀sìn àwẹ̀ àwẹ̀ kìí ṣe àwẹ̀ ọ̀rẹ́ yẹn fúlà mí o gbogbo oró nẹ́fìlà ẹ̀rí ìkálọ̀wọ̀n ní súnmọ́yàwó mọ́ ìkálọ̀wọ̀n ní jẹrẹ mọ́ ìdíje aláǹsọ̀lá àlùsọ̀lá sọ pé ń làwọn aláṣẹ fi òun ló pè aláṣẹ ìmúta wọn á yọjú wọn ṣe bá nẹbi ogun orí yìí bá wọn sọlọlọ àtọlá ìdíjà náà wà sọ fún ọ yìí pé tábà lẹ́nìkan bẹ̀rù ọlọ́run ọkọ̀ mi ní ọlọ́run ọmọ ọmọ nípa ọlọ́run tó ti páyà rẹ̀ tó ti pé sí rẹ̀ ní ti má sí rẹ̀ ń pa sí ọ̀sẹ̀ ni tó bèèrè ànẹ́bì sọlọlọ àtọlá tòun ti bẹ́ẹ̀ àsúrò mọ́ pàwọ́ sí ọ ìmọ̀ ń gbàwẹ̀ nígbà mi máa tún sínú gbàdé ṣe rọmọdọ́n bákan náà. òsọ̀lẹ̀ wà á rúkọ níbo mi wà bẹ́ẹ̀ téèyàn bá máa fẹ́ ṣé wọ́n jókòó wọ́n tún ká obìnrin mi ìdí ọ̀sẹ̀ orí ọmọ fi jókòó àbáwọn òní mú tọ̀hún yẹn kó fẹ́ tí ọba sí yẹn bẹ́ẹ̀ bá wọ́n tún ká èyí tí ọlọ́run sá fẹ́ àwọn tọmọ ọ̀rọ̀ ìlà àlùsùn nẹ́bí ẹni yóò dọ́gba sọ ìlànà ẹ̀mí yìí ọ̀rẹ́ ìsàmì lè kí dára mi nínú àwọn ọ̀gbìnrin àwọn olè òun ní dídá lówó dídá dáa rẹ̀ ọba ti rìn lẹ̀ pẹ̀lẹ́ ní ìṣẹ̀lẹ̀ yà ká ṣe fẹ̀yìn dídá mi o. nínú ẹ̀ gbogbo òjò sì yóò tọ́ba ti já sí wípé wọn ò mú ìdí pàtàkì kan nípa yíyapa rẹ̀ bíjà àtijọ́ nìyẹn o wọ́n lè dá ọ̀rọ̀ tààrà wẹ́ ti báyìí àlèkò yẹn níbí dà tọ́lá ní sọ̀tọ́lá kó di pàtàkì wá ń pa rẹ̀ wọn ò mú di pàtàkì kankan wá wọn ò mú di pàtàkì yàgbá sí nǹkan yẹn wá bíjà àdìka sí o ṣùgbọ́n àti sọ̀tọ́lá sọ̀tọ́lá kó di pàtàkì wá ń bí ọ̀rọ̀ tààrà wẹ́ ó kí ń jọ́ kejì fún ọ jọ́ kejì jọ́ kẹta ìgbà mi ní jọ́ kẹrin wọn rí mọ́ ọwọ́ aṣọ ìdí pàtàkì pé kò sí wọn tọ́kọ̀ fún mi dé òde jáde ilà ánì ọ̀sìtú àǹtó fọlọ́dọ̀ àlẹ́ ìlú ẹ̀rú ń bà wọ́n fi má sọ ọdọ́ rẹ̀ yẹn lẹ́yìn lónìí ó fi ẹ̀gbẹ́ ká ṣe irú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe bíbíà fọláṣí sọlá sọlá ti mú di pàtàkì wá fẹ́ràn òkè yàtọ̀ ṣùgbọ́n bí ìdí ọba ti rí báyìí bíbíà làá bákan náà ọ̀rọ̀ àkókò ààyè òǹkà ìròyìn ìṣesí bóòlù àti ṣe ń lò ìjọsìn káwájú ikó wọn ní kí ní báyà àkókò báyìí la gbọ́dọ̀ ṣe kí wọn ló wọ yìí ẹwùrún àyílà nítù aago kan ní káwọn àwọn akọ ní ká ẹja kí báyìí náà tọ́lá láwọn kẹ̀kẹ́ ta fẹ́ sí olùdíjà ààyè báyìí láti ṣe kẹlá yóò sọ wá sọ létí kàábà láti máa ń sè a máa ń lọ yí ká kàábà yìí ṣé àwọn tó mọ́sálásí iná rẹ wa irú central mosque tó wà lábújá kéèyàn wá ló ń fẹ́ lọ yíká òdìbíjà òǹkà báyìí ni wọn ta máa ń ṣe látàrẹ ní zero sọ́bẹ̀ ìta sí méjì ní kí alẹ́ ẹja kí mẹ́rin òdìbíjà bákan náà ìròyìn báyìí la fi ń ṣe nǹkan báyìí kéèyàn wá lọ yípo òdìbíjà ẹ̀wù tá a bá fẹ́ kí tó máa ní alùpùpù tó bàdá bọ̀ ọ̀sẹ̀ ọdún nípa tí wọn tún wà. kí wàá ní wọn yí pé wọn tó wọn ṣe ni pé wọn kọkọ kírun wọn tẹ wàá sí ìbánisọ̀rọ̀ bíi ti àyè pẹ̀lú ìdíyà. bákan náà ìrẹsì wọn ní ká ti ṣe nǹkan ẹrin là bá ń pa fún àkíkọ kí wàá ti sẹ́yìn ò lè pa díẹ̀ àbí kí ẹ lọ wá bíi ẹrin ọ̀yà ibi ìlẹ́rẹ̀ lẹ́rẹ́ jẹ́ àbí sẹ́yìn ò lè pẹ́ já. ọdún bíjà gbogbo àwọn nǹkan yẹn òfin ìlà bá ti mú lọ á lè sọ̀rọ̀ àwọn ti jẹ́ bíjà. bákan náà òfin ìdẹ̀kùn mùkàlá pàtùkọ̀ wá ìdí sàìsì yẹn bíjà. nǹkan tí wọ́n mú wá ní rọrùn kí ẹ wá lóun fẹ́ pàálé ọdún bíjà ẹ má jágbàgbé àdéhùn àbí ìsọ̀rọ̀ àlẹ́ yẹn arákùnrin yìí bí lánàbí tó ń ṣe bá mi sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀la àdọ̀tọ́lá ọba náà tó sóoru. wọ́n bá ní kó omi tẹ́sí yìí ti jẹ́ wọ́n ní àbọ̀ ìsirayélu lè sọ̀rọ̀ ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ sí wọ́n ní bẹ́ẹ̀ ní mẹ́sàrà ìlérí lọ́nà àti wọ́n ní kí ni ìlérí yàn ìlérí tó ṣe náà ní wípé òun ó dùn ó sóoru òun ní bọ́sítò yìí òun ọ̀dẹ̀ ní sọ̀rọ̀ ìdíje ọlọ́run tó láàrin tó láàrin ọ̀gbẹ́ ẹni mọ ní kọ́sọ̀ ẹni mọ ní ọjọ́ ẹni mọ ní kọ́sọ̀ sí bòòlì ṣùgbọ́n pali òsì mọ̀sọ̀ọ̀mà àwọn ìdígbà yẹn da ọ̀pọ̀ ayẹyẹ tó nípa bẹ́ẹ̀ àwọn òbí wọn sára ti dì í mú a lè mọ́ ẹlẹ́bíyà bíjà nígbà dájú kò mí ti ń tó lọ arímọ àwọn olùkọ́ tí wọ́n ní arímọ àbúdà níbẹ̀. bí arímọ mùsàfin rọ̀tìmọ̀kọ́lọ́ àti àdàrídù bọ́n àbùsálà àti arímọ mùsàfin. mo gbọ́ àwọn àpá àwọn àyànfátà tá a kà á lò. ọ̀rọ̀ tó lọ́wọ́ wíyà ni o. ní wọ́n fi ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ màmúdà ọ̀sẹ̀ màmúdà yẹn làwọn bẹ̀rẹ̀ sí ní pé wọ́n lé ní bídí àgbáwá jíbà ní bí káké náírù lẹ́sìn àwọn ọmọ náírù yóò bá nǹkan lẹ́sìn ọ̀ yóò mú nǹkan bọ̀ wọ́n lé ní bídí àgbáwá muharrama ní nílò ìtọ́wá lọ́dọ̀ àwọn sàdáríyà àwọn tí wọ́n rí òsì kádàrà àwọn mórí jìnnà wípé wọ́n rí òsè ọmọ àti gbogbo ojoojúmọ́ tẹ́tẹ́ ìmọ̀ọ́nì rẹ̀ tún pé bí ìtàn màlàyé kàmẹ́ àwọn mórí jìnnà ẹ̀yà àwọn tó pín bí dá àwọn tó sí máa dùn bá gbogbo dáadáa tó bá fi ń fi wọn ọba sábà láti pa níbi sọlá rẹ sọlá dáadáa dẹ bí irun sàràwẹ àti màdùbà akọlé kéwù àwọn akọmọ kéwù màdùbà olóògùn bá wọn ní ẹwà sí ìlà ìlà fáàmì sí ẹrí bákan náà wọn tún fi ìwà àmùbá kíkà máa bọwọ ká máa bọwọ sọ àwọn ọ̀gá náà wọ́n lọ pé ní wọ́n lọ pé ní mo bá a ike yẹn ká òyìnbó ọwọ́ pàpà jùlọ yàní àtúbàtọ̀ láti sọ̀rọ̀ nígbà tẹ̀ríra níbi wọn àtúbà kéèyàn bọ̀rọ̀ ẹni lọ́wọ́ wọ́n lọ pé ní kò mo bá a ní nǹkan tá a kà fẹ́ wọ́n ká tún ní wọ́n ká tún ọ̀dẹ́ ìṣòro ní bídíà wọ́n ní bídíà ní kò sọ̀tún mo bá a bákan náà eléyìí òun ni wọ́n kàn pín gbogbo nǹkan fún yìí pátá ní kó sábẹ́ àlùbí àlùbí ọ̀rọ̀ tó rinlẹ̀ yìí òun náà ní kí àlùfẹ́dẹ àmọ̀túnmọ̀ mọ́. pàpà jùlọ ní abágbèrò fìlìsìlá ní ìṣẹ̀rẹ̀ nínú ìṣẹ̀rẹ̀ àtàkù sàlàyé kí ni ó ti jẹ́ bídí àkúwà irú yẹn ni mọ̀túnmọ̀ mọ́ ní o. ìkàtà abúlé gẹ́gẹ́ bí àdúgbò mọ̀ṣáfílì alẹ́ ìrọ̀mọ̀tòlá tí wọ́n ti fìdí ìlú ṣùgbọ́n bídí àbí ìjẹ́wọ̀ rẹ̀ máa ń jọra wọn lọ omi lè jẹ́ kókó yóò jẹ́ kókóró yányá bí kí ẹ máa lọ sí kó sáré olóhùn fẹ́ fi ṣe ìsúnmọ́ báwọn tó wà bẹ́ẹ̀ bí kò pẹ́rẹ́ bẹ́ẹ̀ bí kò bá lọ sí ìlérí bí kò bá fi ẹni sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí kò bá wá àánú rẹ̀ àbí gbogbo tó lè sìn yẹn lọ síbi ẹbọ bí ká máa lọ tó lè síbi sáré ọkọ̀ kan síbẹ̀ àbí kí ẹ máa lọ sírun àbí kò máa lọ sàdúrà bẹ́ẹ̀ bí dí àbí ìgbẹ́ tó ṣe wípé yàtì ìjáde fóònù tẹ̀láṣẹ ọlọ́run fèsì kùnì ẹ̀rí ìjáde fóònù tẹ̀láṣẹ ọlọ́run àti lànìkà níbi sọlá sọlámù wa níbi àwọn kàwáyé pépé ìdánimọ̀ tí wọn òun ni ìtako aláṣẹ àti àfa àsọnà bákan náà ọwọ́ àti àwọn abílẹ̀ tọ́jà sí pé yàtì máa fi yàtì ẹ̀sẹ̀ lòún tẹ̀ bí olóbi láti sábẹ́ sọ̀rọ̀ ní ẹ̀sọ́ fún wọn ní gbẹ́yàwó torí kó wọn lè gbá ẹ̀rí ìyapa gbáàrí àbí bídà kíni ọ̀sùn yá mi dára ní ẹ̀ máa gbàwé gbogbo gbà ẹ̀ ẹ̀ mọ̀ nípa títí fún láǹsọ̀ láǹsọ̀ wípé láǹsọ̀ ọmọ ọmọ nǹkan ọmọ ní abẹ́sẹ̀ ọ̀làwẹ̀ ẹni tí bá gbàwé ní jàre láyé ẹ̀rí pẹ̀lú ọjẹ́ àwọn àlàyé díẹ̀ díẹ̀ tí wọ́n sọ nípa nítorí ìgbé pẹ̀lú ìgbéga ṣé di sábà gbé ìdájọ́ lórí ìtẹ̀lé bíbíà àmàjọ lọ́pàá máa kẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lófin dáàbò lè kátó ti tà sí ilé ìgbéra ìgbé àdáda lẹ̀ lélẹ̀ yìí nínú ẹ̀ òun ni àgbà láti ní kọ́bílà ìsáré ìtọ́ àlàṣẹ ìdí àná òbílà ọkọ̀ọ̀kọ̀ farabalẹ̀ náà òsì farabalẹ̀ mọ́tọ́lọ́mọ́ sábà wù wọn ọ̀ farabalẹ̀ kótódi tó gbé ìdájọ́ lé ìkejì kátó gbé ìdájọ́ lé yẹn kan wípé oní bídíà ni ìyẹn gbọ́dọ̀ farabalẹ̀ ọ̀rọ̀ kejì ni ẹ tọ́lẹ́ nìyẹn ní bọ́dí yẹ kúrú mi bá tóbi jà ó lè já mọ̀kẹ́ ló dà á láàbù tóbi sẹ́wọ́n ló ṣe yẹn kéde kọ́ fẹ́ mọ́ ìyàpá tún nẹ̀dá lẹ́yìn náà ní pé ìyàtọ̀ ń bẹ láàrin àlùbídà ọmọ sáà ilẹ̀ lè ṣe hàn àdádálẹ̀ lélẹ́yìí àti ohun tí olùmọ́lò ìgbìyànjú sí nígbà tí wọ́n rẹ́ rí nínú tọ́lá lọ́wọ́ àti súnà níbi sọ́lá àrẹ̀sọ́lá. ẹni ẹ wá lè gbìyànjú lórí nǹkan tó wọ̀ pé òun ò rí pìlẹ̀ àwa ti sáré ju yányá pé àga kò tẹ̀lẹ̀. wọ́n ní irú àpẹẹrẹ yàrá mọ́sùlùmí lọ́jọ́ bá a bẹ̀ tó rà kéèyàn fọwọ́ lójú gbà ẹ bá parí àdúrà rẹ̀ ọ̀rọ̀ sì fẹ́ da ìwé níbí yá. kí ló ń fà lórí àrí àwọn fáwọn àhàdì àdọ̀yìn ìfà arápàkì àwọn àhàdì ìtọ́lẹ̀ yàtọ̀ àjùdù dáàrí tí ó sọ fún nǹkan yẹn ó sì lè wáyé bẹ́ẹ̀. sọ mi ẹ̀ wípé èyẹ gbọ́dọ̀ farabalẹ̀ o sì lè ní fẹ́ńsẹ̀tì láàrin pé bídíà lè yí o ẹni yìí ló ìgbìyànjú ní o nípa tó sọ fún wọn ní ìpínlẹ̀ lẹ́yìn. bákan náà ìyàtọ̀ tó ń bẹ láàrin ẹni tó kọ́ sínú bídíà àtẹ́bí tí ń gbèsè lọ síbi bídíà agbọ́dọ̀ tó sàkíyèsí àárín ẹ̀ dáadáa. bákan náà nínú gàdá fi lè yanjú pé bídíà ni onígbòǹgbò àwọn àlámọ̀rí yóò dá láàrin òkùnfà rẹ̀ láti pàtẹ́bí sọ̀lá àyọ̀tẹ́lá ó ti káṣí nǹkan yẹn gbà tá nẹ́bì ti lọ sọlọ́lá àlùsálà fi lé àní ohun tí ó mọ̀lẹ́ ti tọ́mọ ń tẹ̀yàn. eléyìí ọjọ́ àwọn ọ̀rọ̀ ìsìláàmù nínú àsìkò tó kún fún mi ó kú ìṣẹ́jú méjìlá òun ló kún fún mi báyìí òun ni màá tẹ̀lé mẹ́nu bá àwọn tí ẹ̀ ń tẹ̀ nù àdáda èyí tí ọ̀yà pàṣẹ sọ̀nà ìgbìlá Yorùbá nílẹ̀ Yorùbá. nínú àwọn ìyàtọ̀lọ́rùn tóbi láwọn ilé yá ká máa wá mú pẹ̀lú àwọn wòlíì àwọn wòlíì ọlọ́run ẹni ọlọ́run ní ẹ̀rí bàbá òkú lẹ́ni láwọn akéṣe àgbọ̀dọ̀ lẹ́ni ẹgbẹ́ bá ti sọ fún wa. bákan náà tẹ̀sán òun mọ̀ bí ayé àmì ká bá burú ń bẹ láwọn ọjọ́ kan bíi rbi àìlèmẹ̀ta alárúbá kọ́kọ́rọ́ mi mọ̀ kọ́ máa ń ṣe ilé ìgbòmí rà èyí alárúbá tí ọba kẹ́yìn nínú oṣù sọ́fà wọ́n gbà pé ìjọ yẹn ló ṣe déédé ìjọ tí ìparun dé bá gbogbo àwọn ẹni tí wọ́n yapa sáwọn ànẹ́bí ọlọ́run lásìkò wọn wọ́n á pé ọjọ́ yẹn ọjọ́ aburú àwọn wá gbàgbé wípé ṣe báwọn ànẹ́bí àtàwọn tó gbà wọn gbọ́ ń bẹ́ gbà ní kílé láburú yìí ò sì gbẹ̀ wọn tó fi ẹkọ yé wọn wípé ihun tí ń jẹ́ aburú yẹn gẹ́gẹ́ ìyapa lọ́fà gbogbo ọjọ́ bí ẹ bá ti lò pẹ̀lú tẹ̀lé ọlọ́run ọjọ́ dáadáa ìdí ẹ bá ti lò pẹ̀lú ìyapa ọlọ́run òun lọ́ba àjọjọ aburú fún ẹ nínú àwọn bíi àtọ́ kankan lẹ́ yorùbá àwọn ní ìtàwọ́ sọ̀rọ̀ bíi jẹ́ àfihàn ọlọ́wọ́ àdùsọ́lá káná ti sàdúrà sàdúrà kà ìsàdúrà báyìí ọlọ́tẹ̀lẹ́rì ìyànlẹ́rì gbogbo ọ̀gá ni ẹ̀sán bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ máa kà ọ̀kẹ́ là ń pa nẹ́bí lè sọ̀rọ̀ ẹ̀ ike tàwa sọ̀rọ̀ òbí jẹ́ ìgbà tẹ̀lé sọ̀lá sọ̀lá ń sọ pé ẹ wá àtẹ̀kù pẹ̀lú jáwùrù ìyìn mi ànẹ́bí fàyínlẹ̀ jáàdì ìdàlọ́ ìyàdí orí yìí mi lọ́dọ̀ ọlọ́run tó tóbi ni. sèyàn máa gbóòórùn ìgbéraga bẹ̀ káfíẹ̀ nígbà sọ̀rọ̀ tí ó lè wáyé ó dàbọ̀ jáde lẹ́nu àlùsọ̀lá sọ̀lá mẹ́yẹ̀ gẹ̀rẹ́ tọ́ba ti lálàáfíà àlè sayyidu waladi adam wala fakhar sẹ́yìn olóbi èmi lágbájọ ọmọ alẹ́bẹ̀ adam kì í ti ti máa ó tún sọ àwọn míì lórí ìdílé ti bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlá tẹ́ ẹ̀ yóò fìdí ẹ̀ múlẹ̀ fọ́dà kò sí àtúntò fún hadith yẹn sọ ajá ti fi mídíà ìwọ òní ìdí ẹ̀ tí ọba fẹ́ ṣàdúrà ẹ̀rí pé wọ́n àwọn fọlá àdébì tọrọ fẹ́ gbogbo owó èmi náà ti lọ́lá ń sọ pé ọ̀la yìí wọ́n tún wí bẹ́ẹ̀ mi náà bákan náà nínú àwọn mídíà tó tẹ̀ òun ni máa lọ ṣe jàmá àlèmùsàbò ìjàmá àti ìsìlámìyà. mo sọ pé aburú mi ìta padà rí gan kìí ṣe kọ́dọ̀ wa lónìí wọ́n gbé wá láti nìkan. ẹ wà wọn ahmadiyya jàmá àti làwọn yẹn náà. sẹ́nu àwọn olùmọ́sípò gbígbé àwọn yẹn káàkiri ni wọ́n. àwọn ahmadiyya àwọn ahmadiyya jàmá wọ́n gba ìsìlámìyà. kí láà ìsìlámà ìfẹ́ mi? ńgbà òfin pé islam ní tẹlifíṣẹ́ sáà túbẹ̀ wí àlìsàmíyà amadíyà jama àtọ́ka àlìsàmíyà tó nídìí òun lè nídìí bọ́lọ́lá ti pé islam náà ní tẹ́lẹ̀ ẹ̀rì àwọn náà kó aburú oríṣiríṣi wá àwọn wàhálàs ọdẹ jẹ́ amúkẹ́ lọ́dọ̀ àìwọ àwọn àwọn kẹ́kẹ́ tó yẹ pé iṣẹ́ wọn pọ̀ wọn ò pé àwọn àbá àti ti ń débẹ̀ bá wọn padà yìí bí àwọn nǹkọ́rọ̀ dín lápẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ti kẹ́kọ̀ọ́ tàbí àti kẹ́kọ̀ọ́ níjẹ̀ yìí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé ẹ̀rí kan bá ti di pé ẹ̀jẹ̀ ká sàdúrà wọ́n kẹ́ dìde asọ́lá tó asọ́lá tó ní ìdílé yẹn sẹ́ dìde padà nígbà tí èèyàn fẹ́ kí o. wọ́n bá nìyẹn di ebe kò síbi téèyàn lè ti sàdúrà rọ̀bọ̀ ti ìwà máa lọ mọ́ra sí àwọn jàmá ìsìlámì yẹn ẹlòmíì wá ń ṣe jàmá yẹn awáhìsì àwọn jàmá mi yóò di kó lọ́ọ̀rẹ́ ìgbèlè mọ́ alẹ́ ìfàkóòlù nínú bídí àtọwà ńlẹ̀ yorùbá kọ́dà kan máa ń jà ìgbè yorùbá eléyìí ò sí nínú ìjọ bí wa wọn làwọn sábàbù náà tún sọ dé ní wọn àwọn ìgbìmọ̀ oríṣiríṣi oríṣiríṣi tí kálukọ́ máa ta síra wọn kálukọ́ ká máa wá ohun tó fi ta gbogbo jàmí eléyìí àwọn eléyìí náà wá ohun tó máa fi ta gbogbo ara wọn nínú bídí àtúndì ìbá sálẹ̀ yorùbá rẹ̀ pẹ̀tẹ́ nínú bídí àlẹ́ yorùbá òun ni tasmiyat Allah bi asma'ihi bidun dalil. ká máa fi ọba ẹ̀wọ̀n yìí sí bàbá ọ̀làdíwájú tí wọ́n ṣe nígbà kan báyìí. èmi ò mọ orúkọ àwọn kìnìyàn ọba ha ọba wù á gbárò yìí kódà kí ẹ máa èèyàn dí ìtumọ̀ yẹn lù olùgbọ́ ni olùgbọ́ ohun gbogbo olùrí ohun gbogbo ni tẹ́lẹ̀ lọ́kọ́rọ́ nìkan ní gbọ́ngbọ́n nǹkan mí ni kò sí òun tọ́lá dẹ́ náà sọ olùgbọ́ ohun gbogbo olùrí ohun gbogbo gbogbo ohun gbogbo nígbọ́ ń sọ̀rọ̀ ṣe àtúrò rẹ̀ nìyẹn pé òun tọ́ba ti yàtọ̀ sọ̀rọ̀ láì Allah tabaraka wa ta'ala aláyẹ̀ sùnmà ọ̀dọ́ Yorùbá náà lọ́wọ́ àwọn ilé ti gbárò ọba wí yóò wí ẹ arúgbó ọjọ́ àrìmátẹ̀fà láàrínlá àdìlọ́wọ́ ọba adéta pẹ̀lú ọdínlá ìlà máa bẹ̀rẹ̀ fọ́tùnà àti àwọn òbí àwọn ọ̀gáàdùn lẹ́bí ilẹ̀ yìí ìdó lẹ́bí ilẹ̀ náà àti ilẹ̀ hádì nípa ẹ bàbá gọ́ọ̀dù bàbá bò dáńsọ fún ọ pé bàbá ni bàbá lókè wá sàánù ọgbà ìmọ̀ ilẹ̀ Yorùbá púpọ̀ àwọn ikọ̀ Ọlọ́run lónìí òun ní ká ẹ fi pè é ọlọ́run fọ̀bárò lèdí na yóò fi ìlú náà bí àtúnáàbí ẹ fà wọn tó ń ṣe ìlhàd àti ìlhàd nínú ìtumọ̀ wọn tó ọ̀gá mẹ́rin kọlọ́wé kọ́ tí èsè kọlọ́run wọn wà bẹ́ ìlhàd ọlọ́run lè rí ìyàpá àwọn ẹ̀yẹ yìí tó sa ìdí lọ́nà wọn kárò ìyàtọ̀lò láti wọn lẹ́sìn بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر ọgbọ́dún ọ̀la yorùbá àdéhùn orílẹ̀ kẹyìn náà nípa apẹ̀lú kábẹ̀rẹ̀ wóróworó nínú bídí àtọ́fà tó gbajúmọ̀ ọ̀la yorùbá. bákan náà kálá sàdúà a máa fi kájà yín àdúà yín lẹ́nu yọ̀ máa wá jù ara fi kẹ́ náà lọ́ parí aláwọ̀ àǹtàlì kúlò ọ̀bí kàlì kúlò ọba ọfẹ kó ti pé láàbù ní ọba pàmì gbogbo ẹyẹ yẹn ẹ bákan náà nínú rẹ ọdún ká máa gbé àwọn àdéhùn kankan lẹ ìtẹ̀lẹ́ ìlànà ìyẹn lójú kòkòrò tí wọ́n bá tó di òkú. akẹ́kọ̀ọ́ òtítọ́ ọlọ́run sọ wípé yẹ́nì ká mú àwọn wá dàkún bí àìwọ̀ sọ́dà pọ̀ àwọn olùsọ́kọ̀ wọ́n wá ní oṣù là. bẹ́ẹ̀ ni bí o ti sáré ibẹ̀ kẹ́ àwọn òògùn yìí ẹ̀lájúà àti kéde ọ àti sàárà bákan náà ká fi jó sí dáa bá gbà fi kéwù nínú bí dáa bá gbà ní wọn lẹ́yìn ọba ẹ̀rí káfẹ́ káfẹ́ àti àníbẹ̀rẹ̀ ọdún àbí ní parí ọdún ọgbà ní wọn lẹ́yìn ọba bákan náà ìrún ní kò sábà nínú bí dáa bá wọn lẹ́yìn ọba ni wọn máa ń yan ọgọ́rùn bàtà wọn àti ìyẹn sì lè kí mẹ́wàá náà gbóníyekúrò aláwọ̀ bákan náà ká sàṣejù níbi àdàzà afẹ́dárò nínú bí dàgbà gbajúmọ̀ lẹ yorùbá ọlọ́run wọn ń jiyàn lẹ yorùbá o tí nǹkan bá dé báyìí àwọn kẹwọn oníjẹ ìwé tó ti gbàgbé ìsàlẹ̀ ni wọn wà lónìí tó bá tó ti dárò wọn tó bá àtúnyà ní. nínú nǹkan tó gbajúmọ̀ yorùbá ni fantastic ọmọ ọmọ ìfẹ́ mẹ́rin bá díẹ̀ òun ni ká máa pé mọ́lápọ̀ ìmọ̀ọ́sù ní kí ni ọ azrael ṣébi ah rahim bá dé tí ó sì sí ìpìlẹ̀ fún kẹ́lìmọ̀ azrael mọ́lápọ̀ ìmọ̀ọ́sù lọ́wọ́ nínú sunna inú bíi àwọn ẹ̀sọ́ ajúmọ̀ ńlẹ̀ yorùbá tí wọ́n fi lẹ́yìn sọ́ọ́ fi sunna òun ni ká kírun bá agbawọ́ ẹ̀já fi sunna wọ́n fẹ́ bọ́ ẹ̀rí inú bíi àwọn ẹ̀sọ́ ajúmọ̀ ńlẹ̀ yorùbá lẹ́yìn pé kọ́ sẹ́rí fún òun ni àtàlà ọ̀gbọ̀n níyà ó ń dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sọ́ lágbájọ́ ti yẹ́lò kírun nígbà tí màá ní ẹ̀sìn dà bẹ́ẹ̀ òun ni òde lọ kírun. nígbà tọ́lọ́ sẹ́ńdé ní ìdìlábẹ́ wa ń pàkíyèsí pé kọ́lá ní ẹ̀kẹ́ kan pé bí ọ̀rọ̀ tá a nẹ́bi sọ̀lá ọ̀sán láǹtọ́ náà ti pé ìdámọ̀ àmọ́lú níníyà gbogbo tẹ́ gbogbo ní ti pẹ̀lú kíni ọ pẹ̀lú àníyàn. inú bíbí àtọ́gbàjúmọ́ ńlẹ̀ yorùbá ọ̀hún náà ni ìmọ̀ nígbà tá a bá ń. aleykum salaam wa rahmatullahi wa nígbà bá ń kírun lọ́wọ́ kódà ẹlòmí ọ̀fẹ́ wọn à àwọn àwọn àbá àtọ́sẹ̀ kiri àwọn ni ń káwọ́ sí wa ẹlòmí ọ̀fẹ́ àti láì láì mọ̀ kẹ́kẹ́ tọ́ńtọ́ gbajúmọ̀ lọ Yorùbá wọ́n ti á sí àwọn ọ̀sẹ̀ aburú kẹwà yìí jáde ìdè mọ́mọ́ ní kí máa ń dáwọ́ lẹ̀ ni wọ́n bá wọn lù mọ́ sí náà wọ́n lù mọ́ sí náà wọ́n lù nígbà tó lọ ka síra kẹsí ọ̀yẹ́ kọ́ kà fún wọn lù gbà wọn lù lọ́wọ́ àfi padà káwọ́ rẹ̀ sí àwọn míì tó para wọn wọ́n gbé àwọn tó bá gbòòsà sí gbá ẹ̀yà àwọn ni wọ́n máa ń fọwọ́ dì í mú bí wọ́n ti ń kírun lọ́wọ́ fòòsà níbi má ṣe kí ni kọ́ má jábọ́ lórí àwọn máa dáwọ́ lẹ̀ ní pé àwọn para àwọn lẹ̀ fọlọ́ inú bí dà tó gbàgbé máa ń lẹ̀ lọ́wọ́ àbájú máa gbàgbé sunna ó sì ti wà fáwọn ànẹ́bí ọlọ́run sáájú ànẹ́bí wa sì máa rẹ̀ sẹ́lá òun ni ìgbé ọwọ́ àtúndórí ọwọ́ àgbè dídáyà nígbà tá a bá ń ṣe kéèyàn tá a bá ń ṣe ìjọba òun ni àzíkìrì ìjàmọ́ ìbádà sọ́lá. tọ́lá ti pé wọ́n mú sálámù báyìí wọ́n máa lọ aláwọ̀ ń ma sálá wọ́n rí ń gà sálá ẹ̀rì kálukú nígbà táwọn náà ni ah, èmi bẹ̀rẹ̀ sí bí fún bí mi nì. èyí àwọn ẹ̀ka ti ń súnmọ́ àádọ́ta lọ èyí bàbá ẹ̀yin mọ̀ gba àwọn ọmọ ìyá rẹ̀ síbẹ̀ ní kàdúrà yìí ni níjọ́ lẹ́wàá tó mọ̀ tí ìyẹn bá fẹ́ ṣe nǹkan bàbá tí wàá fẹ́ ṣe náà kọ́kọ́ lọ nímọ̀ ni wọ́n àyẹ̀mọ̀ àdìnàrú lẹ́yà ìlànà ìlànà kódà kò ti kẹ́ mọ́ kọ̀ọ̀kẹ́ là kọ́kọ́ ń kọ́ lójú là ń kọ́ lójoojúmọ́ rẹ̀ nígbà ló máa fi yé wa gbọ́ngbà tá a ti gbára lé pàṣẹ máa lọ aláwọ̀ á ń ta àṣà ẹ̀sẹ̀ lẹ́nu bí wọ́n lọ ọ̀bí ń ka àṣọ la wà ìrẹ́ ta òun kì í gbà lá ìmíkùmí wàláhì nínú ẹ̀rí ló fi dá àtọ́gbájúmọ̀ lẹ́yìn lọ́la òun yàrá olóòtú fi fi ìsọ̀lá sọ̀rọ̀. ó ti gbàdá àtẹ́tẹ́ tá a rú kú báyìí wọ́n bá tún wọ́n bá dákẹ́ gbárí. ẹ̀yìn pé irú mọ́tò lẹ́ẹ̀kẹ́ ó ṣẹlẹ̀ sáwọn ọmọ wa kéékèèké o wọ́n bá lọ kírun ní àwọn ọmọ bá gbé agbo ilé ládùúgbò ní àwọn family house. ọ ẹ lọ oríkẹlẹ̀ rá àbí ẹ lọ rúkú ẹnìkẹlẹ̀ à ń sàdúrà kẹrin tó rúkú lápá lọ́wọ́ tẹsán pé wọ́n ebi ká ìdákẹ́ ìbẹ́lẹ̀ náà inú bídà tó gbajúmọ̀ Yorùbá bídà tó Yorùbá òun ni ká sàdúrà ká máa fi súrà lé ọmọ àgbà wípé ah, ah, ẹ̀mí yóò gùn lè é làákìí. àwọn ọ̀tá yín ọlọ́run jẹ́ borí wọn iná ata iná ọlọ́run pèsè àrísìkí fún yìí dáṣà ọlọ́run kó borí àwọn òkú bísíláì mẹ́ta kúrò aláwọ̀ mẹ́ta àìsàlùkùsì àtàlì àsìkò ọ̀kan lẹ́yìn rẹ̀ aláìlúbílẹ̀ àgbàgbà gbígbọ́n lẹ́yìn ọ̀gá rẹ̀ a ti lè fi àlùkò a lè ṣe tàwa sùn sọ́dọ̀ ọ̀bà rẹ̀ la kàkà sóra kí ló dé tó lè ká tó lè ká kọ áàmì kó sì bẹ́ẹ̀ lọ́wọ́ sílẹ̀ ìdí bẹ́ẹ̀ nínú kẹta lè ní sàtẹ́kù sọ́dọ̀ ọba adẹ́là ìbẹ́ nù ẹ̀ dọ́ ẹni rẹ̀ ìsàdọ́ àfúnigbà tí yẹn ti gbé kì í sùn pálapàla nínú kẹta lè ní sàtẹ́kù ọ̀hún náà ni kéèyàn mú ọ̀rọ̀ ọlọ́run kó fi sàtẹ́kù òsílẹ̀ ìfún ọkà fúlàní ọ̀sàdúà òsílẹ̀ ìfín bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ kọ ọlọ́run ìròyìn ọlọ́run káfíńsẹ́ kíni o káfíńsẹ́ lọ́run nínú kẹta lè fi ṣe kíni o ta lè fi bẹ́ lọ́run So, abáwọn bídí àyíkọ́ ti rí ni tó nítorí àkókò mi dé tó So, ń tó bọ̀ wá tó àwọn nǹkan yẹn pọ̀ gidi wọ́n ti ń sọ́ra wá ní mìíràn nílẹ̀ Yorùbá ẹ̀rí káyọ̀káyọ̀ ànẹ́bí sẹ́rẹ̀ wọ́n máa ti ń lẹ̀ Yorùbá níjọ́ kẹwàá àṣùrà wọ́n ti káyọ̀káyọ̀ ànẹ́bí sẹ́rẹ̀ tí ìbá ti gbà tí súnmọ́ ẹsẹ̀ ń dé ní ìlànà ń gbàgbé rẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ọlọ́run kì í e sáyẹn lọ́nà sáyẹn èyí wọ́n sá máa gbogbo ẹ̀ wọ́n lẹ́nu kẹ́lẹ́ epo ló fi sẹ́nu tí tu báyìí àbá àwọn sọ ilé sí báyìí bílẹ̀ ti gbà lẹ́nu nìyẹn ẹgbẹ́ nígbà tí wọ́n nínú ọlọ́run ejó yẹn ọba adéla sọ pé dẹ́rù lọ́ọ̀yà mọ̀ rẹ̀ nìyẹn. àti bídí àyẹ̀ tó jura wọn lọ láwọn ọ̀dọ́ tí wọ́n lé sẹ́yìn bẹ́ẹ̀ wọ́n máa gbóhùn jọ kálá ṣe wọ́n ṣe káyọ́káyọ́ ànábìsẹ̀ rẹ̀ lẹ́nu jọ́kejì ẹ̀ báyìí wọ́n wá lọ sílé ọba wọ́n wá sọ wípé ọjọ́ jímọ̀ òun lọ́jọ́ yìí bọ́ sí ó ṣe ní ìjọ tó ń bá sẹ́lẹ̀ adámọ̀ torí bẹ́ẹ̀ gbogbo òṣẹlẹ̀ báyìí ní ọ̀ṣẹlẹ̀ àwọn oníyẹ̀lẹ̀ wo wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n á tẹ̀rẹ̀ wọ́n da gbogbo ẹ̀ wọ́n da fún ọba sọ nínú bídí àtọ́gbájúmọ̀ ńlẹ̀ yorùbá àsìkò mi lẹ́sìn ló ti tó ni ṣùgbọ́n ẹ dáàbò kò ní tọ́lọ́ nínú àkọlé náà nínú ẹnu ọkọ̀ sásọlé òun ni bí dáhùn lè múlẹ̀ sábà ti dé ibi láti yorùbá àwọn aníhun tá a ṣe àbáwọn ọ̀ṣẹlẹ̀ bídí àkànìyàn yóò wá wù mí púpọ̀ jù òfin máa wò pé mi mọ̀ já fúnra mi. a lọ sínú tíra tó ń pè ní alìsàmù fi nàìjíríà Sheikh Adam rahimahullah àti tíra tó ń pè ní nizamu ta'lim tíra tó ń pè ní nizamu ta'limi al-arabi wa tarikhuhu fil alam al-islami tíra yẹn wọ́n tẹ́ ní Lubnan dáadáa Sheikh Adam alayhi rahmatullah ó ní min asbab intishari al-islam fi biladi Yorùbá nínú àwọn okùnfà tí Islam fi wọ́n kálẹ̀ Yorùbá ẹgbọ́n kẹ́límọ̀ tí Sheikh Adam fi wí wọ́n ni mọ́bí tàdá àhúlẹ̀ọ̀lẹ̀ náà ṣé kàdámọ̀ sọ pé súnà ni o ọyọ̀ mi lẹ́nu fáwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ àkàn mọ́rkàs tí wọ́n láwà lọ́mọ àlè mọ́rkàs so ṣé kàdámọ̀ gbọ́ lárúbáwá dáadáa jìdá torí mo mọ̀ wọ́n mo sì gbọ́ kútùbà lẹ́nu wọn báyìí dáadáa dáadáa pé kí wọ́n máa yẹn nínú ẹ kéwù yẹn lórí lẹ́ẹ̀kú pépà dání lárúbáwá yẹn yí dáadáa kì í ti kọ́rọ̀ sùtáàbà àwọn ilé ìṣọ́ láwọn jẹ kàlífà ní ìṣe ó lè sọ lábára láì fún ṣùgbọ́n wọn bá lè sọ lábára láì fún tó ìpínlẹ̀ lábára yẹn ó yẹn tú dáadáa ṣé kàdámù láwọn ọkẹ̀ ìmọ̀ọ̀kù míì tí wọ́n lè lò àbí kẹ́tìmọ̀ míì tí wọ́n lè lò yàtọ̀ sí ìjẹ̀mùtẹ̀dẹ̀ àrùn ṣé kàdámù wa sọ pé nínú okùnfà tí ìfọ́nkálẹ̀ Yorùbá mọ́kó ńgbọ́ ọlọ́run wá ti ní ọ́fọ́n káyì kápáàtì lógún òun ni ó tí àwọn àfáà dálẹ̀ bí nìzọ́mìn hafalat nínú ètò ayẹyẹ anúdáṣe lè bá ní ṣàáyẹrẹ islam fáwọn kankan tọ́jú àwọn àmì islam ta'ziman laha láti fi bàbára rẹ̀ pọ̀tẹ́ǹṣì tọ́lẹ̀ mùsùlùmí alayha àti láti lè jẹ́ káwọn àwọn mùsùlùmí jí gbégbé lórí ẹ̀ pọ̀tẹ́ǹṣì ìbánilẹ̀ kàfírí nàbí islam àti káwọn kẹfìrí lè wọ́n islam wọ́n ní apá kan àwọn afúláyé máa ń sẹ̀rẹ̀ ní masáàjì nínú mọ́sálásí bíi hafla ti sàwọ́lì àti ìmọ̀ ìmáàmà. àti kí wọ́n yan ìmọ̀ọ́mù dáńsọ fún àwọn ìlànà àti ṣé kàdá sọ pé àwọn àfáà ni wọ́n ṣe kí ni ọ ilé wọn dálẹ̀ ìbùtàdá àhú ni wọ́n wí. àdádálẹ̀ táwọn àfáà dálẹ̀ àwọn ìlànà ni lè mọ́mú mọ́sálásí pẹ̀lú gbogbo wọn ṣe bẹ́ẹ̀ ṣé kàdá sọ pé mídíà tọ́wọ́ lè mọ́mù ní ọ̀yà mi lẹ́nu tàkìlífù ni kì í ṣe tàṣírífù ṣùgbọ́n pọ̀lọpọ̀ láwùjọ wa nígbà yìí tàṣírífù la kà á sí ìgbéyìn fún yẹn bọ́lá fún yẹn bẹ́ẹ̀ ní alábọ́run ni wọ́n nínú òun ni àìsínà tó káàkiri Islam kíkẹ́ torí di mùsùlùmí àwọn àfa àbàtà alẹ́ fẹ́ ẹjẹ́ àtayẹyẹ lórí ẹ̀ omi ìgbà wọn ni wọ́n gbèsè lé àbọ̀jáde yẹn yẹn lé kí àgbàdà dálẹ̀ mọ́ra wọn fi ń fojú àwọn èèyàn mọ́ra ń gbà yìí. wọ́n lómi gbàgbé pé lé wọn ó sì ṣe sí ìbá fẹ́ ta kókó yìí àbálálà àjídé àti ńlọ ah, àmàlára àlára lára àbá àdúgbò wa tọmọtàdó àmọ́gà níbo làbẹ́ ilé ìlú tiwa ṣé kàdámù sọ pé mídíà àti ayẹyẹ ìkómọ àtàyẹyẹ ń bẹ àlọ́ pé owó kọ́mágọ̀ owó kọ́mágọ̀ ṣé kálá ń sọ pé àwọn àfáà ni wọ́n dálẹ̀ ìjọ keje ìjọ ati bá bímọ. àti ìsìnkú ìjọ kẹjọ ogójì ọjọ́ tí wọ́n gbogbo wí ọba nínú alìsílámù fi nàìjíríà ní péjì wọn kọ sí tù sí wọn kọ sí tírì ọbọrọ yìí bẹ. ṣé bá tó a sọ yọ ọ́ sí fún wa dáadáa nígbà táwọn ìgbésẹ̀ rí lànà àwọn aníhundáàsì ìlànà lọ́jẹ́ fáwọn àfà ní german sọ̀dàkọ́t láti fi kó sàárà àjọ àtẹ̀kù ìjùmọ̀ àwọn ọ̀nà ìdáyàlì wọ́n fáwọn ọ̀nà ẹjọ́ fi kàfàlà àtàwọn ìjókòó yẹn ẹ̀rí wọ́n fi kó jọ ọ̀fẹ́ pé ìlànà ẹ̀ka rówó ni àkàdádálẹ̀ làwọn ẹ̀wọ̀n yẹn ká sọ́ra èyí tó bá ti rí pé yóò mú kọ́díkù bá wọn tá a gbé dání inú súnà ẹ má jábọ̀ pé bàbá báwọn bàbá mẹ́rin níparí ọ̀nà ìwọ làásàdá mi gbógun sí òun ní ká máa ṣe irú àwọn ọ̀fẹ́ bá ń ṣe gbogbo àwọn bídáhùn àwọn mẹ̀dáwà ká máa ṣe àpérò àwọn olùmọ̀ àwọn ìbánisọ̀rọ̀ nílé ẹ̀kọ́ ẹ̀rí bákan náà káàbùn fi sí ayélujára láti sáwọn yẹn lára níbi mídíà bákan náà ká máa gbé wá náà fótó káfí máa sọ àwọn ìlara fi bídà bákan náà káfí máa ṣe àwọn aṣèrìtọ̀ àwọn kẹsẹ̀tì tí wọ́n máa sọ nípa bídà bákan náà káfí máa tẹ́tí sí ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa bídà bákan náà kí àwọn ẹni tó já láṣẹ wọ́n tún máa fún àwọn tó ń ṣe bídà àti jíyà bákan náà àwa náà ká má fún ọ ní bídà láàyè rárá rárá. ipò ẹ̀sìn ká má jẹ ọ̀dọ́ wọn. mo mọ̀ pé àwọn ṣètò àbíwò ṣe bẹ́ ẹ dáàbò fún bídà ẹ má fún mọ́sálásí. báyìí o kò ti rí sí wa wọn ò ṣe bẹ́ẹ̀ wá mo bá àwọn ṣètò àbíwò ní ṣe bẹ́ẹ̀. tọ́lẹ̀ ti dé ọ̀rá yìí tẹ́lẹ̀ tọ́wọ́ padà ní mọ́sálásí àá ó ti ráàyè gẹ́gẹ́ ni ẹ̀ àdúgbò mi ti tó ẹ láti má fi inú díẹ̀ tí mo fi kú. àbẹ̀ náà wọ́n sọ àwọn afáwa tí wọ́n gbé ètò yìí kalẹ̀ dáadáa jù ọlọ́mọba ti gbé sínú ìdájọ́ pàtàkì lọ́wọ́ láyé àpàràmọ́lò wọlé àgbàdo ìlànà àtàlọ́ àgbàdo sọ̀rẹ́ a ilé làájì lórí àyóso lọ́wọ́ làájì pàtàkì lórí ìgbò ọrùn Yusuf báyìí ẹ̀ bá ní parọ́ orí mò ń rí àbọ̀mọ́rí àbọ̀ mo sì rí àbúrò kọ̀díjà bí n gbóòórùn pé làálà ṣe yàrá ọ̀rí omi àgbà ìmọ̀kánì láàdìrí mo kí wọn náà ọlọ́nkọ́ bá ní sọ bàbá rẹ̀ ọlọ́nkọ́ sáré sí àlàáfíà mo kí gbogbo aná ìlápapọ̀ ẹ̀sùn hàbí sọlọ́kọ̀ hàbí ṣàbà aláàbíláhà ìlànà. Thank you.